ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا ومن ذريتنا مسلمة لك وأرنا مناسكنا وتب علينا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ومن يرغب عن ملة إبراهيم إلا من تفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه قال أسلمت لرب العالمين نجيب نجيب الموت أعجب الله فضيلة القاضي ونحن للمستمعين له خير الجزاء نسأل الله سبحانه وتعالى أن ينفعنا بهذه التلاوة القيمة ونسأله سبحانه وتعالى أن يجعلها في موازين حسنات القارئ ونحن أجمعين رب ذات آمين ولا ولا برع لا حول ولا قوة إلا بالله العلي العظيم الآن ننتقل مباشرة إلى al-khutwa fi ataliya. We are moving on gradually, gradually to the mm-hmm. next program. And the next program I agenda, as it was written to me here, is lecture. A lọ gbọ́ ọ̀rọ̀ lọ. Oníyànjú, síwájú ká tó wá lọ sí ibẹ̀. Àwọn èèyàn ń rí wa tàṣòkò níbàrí lágbàáyé. Ọ̀pọ̀lọpọ̀ wà ń bí kò mọ ìtumọ̀ torí ẹ̀wà ń bí ó yẹ ká fún ara ní introduction ara ń pẹ́ àlejò àkọ́kọ́ káwọn èèyàn lè mọ tá a ti kí ni ohun àtòrí ẹwà bí báyìí àwa ti wá pákéjì introduction ara pẹ́ yẹn sínú wákà kékeré yàtọ̀ sí ìdí àgbọ́ tẹ́lẹ̀ áza lámùn promo wà áza yẹkún bonus lámùn ẹ̀ nípe ní bonanza má sí bẹ́ẹ̀ torí bá àwọn àtúmọ̀lá ẹ̀nìtàn sọ́ọ̀rọ̀ inú ẹ̀ lọ́wọ́ kà sí báwọn so bónà bónà promo promo so ó ti wà ní ìsìn Mọ́búní ni. Onílẹ̀ tó, àwọn máa sọ fún wọn kẹ́bà lè máa, ẹ máa pé máa so lápá tí káàkó máa lọ káàkó àwọn èèyàn níwá sínú ẹ̀. Fàílá tó máa fàíló, fàílá tó máa fàíló, fàíló. gbọ́ màbúlá pàwọ́wà ló gbé wa wá ló gbé wa wá mass energy for mass living ló gbé wa wá solar panel solar battery ó ṣe jẹ́ inverter and electronic ṣẹ́ẹ̀dìgbọ́ báyìí látọ̀ máa báyìí lọ́rọ̀ ó tọ́ àpò nídìí wàhálà báyìí látọ̀ máa báyìí lọ́rọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ wọ̀ wá láàrúyẹ̀ wà ní فالغلبات الغلبات أذهبت أذهبت إليكني مظلما مظلما مظلما ولقوا وروما إليكم أجل التعريف القصير بما نحن في صدده wọ́n náà àtẹ́sán kó gbà lọ́wọ́ gbogbo wa. Ẹ̀ṣàmì, tọ́rọ ẹni gbogbo gbogbo ẹlábáwá ni àwọn Yorùbá ló pọ̀ jù tí wọ́n wù wá náà. Sẹ́yìn bá bá ẹ̀yẹ́ ni. Ìwọ̀n ní ìdìbò máa wá káàkiri má. A lọ síbi lílọ bọ́wà bí. Adé kò sí nǹkan tí ọba Adéda tí ò fi ṣàlàyé ẹ̀ wa. Máa fa ọ̀pùnà fìlìkìtà bí mi ṣe yìí. Báwo ni owó wa ṣe máa fàbàlù ààlà bèkèrè ìkùntùn láàrà àyàmọ́ àwọn ààlù bèkèrè yẹn náà dé àwọn náà ni ọba dé ìyáyò wáyé yóò rọ̀bùn bí tẹ́kùwá tẹ́yà bá fẹ́ mọ àwọn ẹni ọlọ́run kèézi ṣe báwo lọ́wọ́ ẹnu wọ́n ṣe dùn ẹlòmí ilé pọ̀ ẹnu ẹ̀ta yẹn. wọ́n ti kí òwúrọ̀ yìí mọ̀ ṣe rọ́bùn dàwà máa. ìjádùn wọ́n. ìjádùn láàyè yóò rọ́bùn mi sẹ́kù á. gbogbo ẹ̀dàkùn ẹ̀ ti bá sọ gbólóhùn kan fún ní ọ̀dọ́ ṣẹṣẹ wí gbólóhùn náà ẹ̀dàkùn ẹ̀ àkọ́kọ́ ṣe ẹgbàgbọ́n ní ọ̀tọ́. Ìjẹ́lù láàyè. Aláwọ̀ ẹni ọlọ́run ìgbà fi dá wọn mà kí wọ́n sọ. Yóò fi tẹ́kùwà. Ẹni tí ọ̀rọ̀ dídùn fi tẹ́kùwà. Nígbà fi dá wọn mà kì bẹ̀rù ọlọ́run. Wọ́n ti kí Ìrántí ọlọ́run nìyí bí amúrí lẹ́yìn. Wọ́n máa wá bí gbogbo ìgbésí ayé wọn tẹ̀lé pé kí ló lóun wí. Bẹ́ẹ̀ni náà ló ń fa àádá. Béèyàn bá fẹ́ jẹ́ olórí rẹ̀ tányányán kọ́ńdà. Bí amúrí lẹ́yìn. Kọ́ńdà kan bẹ, kọ́ńdà yẹn ń tọ̀pọ̀ súnmọ́ ẹ̀fún yín ni. Kí ni kọ́ńdà náà? Òun náà ni wípé béèyàn bá fẹ́ jẹ́ olórí rẹ̀ tányányán tó bá ti gbọ́ pé ọlọ́run wí, ànábì wí, kódà kí ìtumọ̀ rẹ̀ má yé kódà kí kí mà sí bẹ́ẹ̀bẹ̀ kó má ti yí òun kó sì máa tẹ̀lé. ọlọ́run wí tọ́lá ti gbọ́ báyìí wọ́n lọ nù wọ́n. kọ́ni ẹ̀rù sàádà. àti ọlọ́run tí wọ́n ń tẹ̀lé ni làwọn fi dolóye. máa ní wọ́n wọ́n bá dáa lò ó ti kó oríire sínú tí wọ́n bá lo àlọ́kọ́ yòówù ó ti kó sàádà sínú tọ́pọ̀ wá lo méjèèjì papọ̀ ó yẹ kó ti mọ̀ yìí pé kẹlìmọ̀tàrí àdá ìtàrọ́kọ̀tà ó ìtàmà ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذا عافيته بعد بلواه وما كان من ربي فإنك ربه وما كان من المولى فإنك مولاه وأنجح لنا منك المطالب كلها وحقق لنا فيك الذي قد رجوناه وأسبل علينا بالذي سترك وكفنا من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا العز يا من بعزه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما وما زادهم إلا إيمانا وتسليما أعانكم الله الحمد لله الحمد لله رب العالمين المتوحد بالكمال المنفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من الصالحين أحمده وأجلله وأعظمه وأهلله وأكبره وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد الله اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته ọgbẹ́ ni fún ọmọ ẹgbẹ́ àti ṣùgbọ́n ní mùsùlùmí. alhamdulillah. a ń tọrọ ní ìṣẹ́lẹ̀ gẹ̀rẹ̀ fún nàbí sallallahu alaihi wasallam. ẹni ọba gẹ́gà rẹ̀ láti bá àwọn jẹ́ ìkẹ́ fún gbogbo ayé. ọba gẹ́gà ọ̀yọ́ ní kẹ́kẹ́lẹ̀ ìjọ náà ó ní wà máa ń arsalnaka illa rahmatan lil alamin. kọ́dà àwọn onímọ̀ wọ́n ní alámù yẹn ọba gẹ́gà mú wá ní jámù alamu a máa wá ní a máa wá tó ń ti bẹ́ẹ̀ náà kò sí àkọọ́lẹ̀ wípé nǹkan kan bẹ tí yẹn sí sí ìmìnì kò o tánàbí wọn fara ni ìlọ́pàá tá àti rájì sí ẹyọ kan pánàbí ìjókòó ìjọ kan rí ní wọ́n fọwọ́ ọrùn aṣọ ọmọ rẹ̀ lọ́rùn torí alámù náà lásọ mínàlẹ̀ kò sì sí ẹ̀rí kan tí àṣà kan ọwọ́ pé ẹgbọ́ ní burúkú ẹgbọ́ ìpò wájú ní o kò dé kánà láyé ṣùgbùn ààrẹ ìdàṣàáwò àkálà tí ó bá sí tọ́rọ́kà sọ́lọ̀wọ́ rọ́bí wọ́n sọ́lọ̀ máa ní sọ́lọ̀ bá wá polówó èèyàn bá ipò ń se ní kẹ̀ láti gbogbo sánmà kéèyàn má wà rí pín nínú kẹ́yẹn wọ́n wá ní ó sì wá jẹ pẹ́sẹ́ntì láyé o àǹfààní wo ló ṣe ọlọ́njọ́ ah, má di àkó lẹ́yìn ànábì yìí àwọn wá wa lójú ọkẹ́ ànàbí ọkẹ́ àwọn sọ̀hábà ọkẹ́ àwọn ìyàwó ànàbí ọkẹ́ àwọn ọmọ rẹ̀ hmm. ìkẹyìn wá dákun mọ́ yọ wá lẹ́gbẹ̀ tóró tù kí àwọn kan tó bá káwọn ta wí ìtàn hmm. bàbá àti ìyá wa tí wọ́n lẹ́tọ̀ sí kẹjọ́nà àwọn aya wa àwọn ọmọ wa ẹni ìkẹni ojú wọn jẹ́jọ́nà àwọn àfà wa àmàkí wa ẹni ìkẹni ojú wọn jẹ́jọ́nà àwọn ọ̀rẹ́ wa àwọn àna wa ẹnì kẹ́ ni ò jẹ́ kí wọ́n jẹ́ jọ́ra jọmọ́ à ń jókòó lẹ́nì tọ́ọ̀dé tó jẹ́ 24 2026 23 ni 22 lè mẹ́kà lánàá but mo ti ṣe àdéhùn pé ní kọ̀rọ̀ sí dr sugar lẹ́nu hmm. àwọn ní 24 kí n tó tún sọ padà 24 gbogbo ní kí àwọn ẹ̀sọ́ sí mẹ́lẹ́nu Orí ọwọ́ alẹ́ láìkẹ́ ọ̀bá ọlọ́run

ṣùgbọ́n ò ní ká dìbò bí o torí pé láì ní wàhálà kẹ̀kẹ́ bá a bá ń dìbò lẹ́ẹ̀mẹ́wàá mílíọ̀n alùpàdé máa wọlé oní àǹtí ní kan sọ gbọ́dọ̀ gbàbọ̀dé bábá sì fẹ́ já sí àbò náà yọ jọ ìsùkàn wíńdẹ̀ join us nígbà mi ìparí ẹ̀ lónà

23 or 2023. Ṣé báyìí náà wà? Àìkọ̀ọ́sẹ̀ báyìí olùsúwẹ̀ olùsúwà. Ọlọ́jọ́ ọlọ́jọ́ ọlọ́jà kan. Àjókò bí máa wùjú rí Nàìjíríà tí, múnà wùwárọ̀ tí, mubarakatin muwafaqatin muna'amatin mubadalatin mu'awwamatin mukarramatin muhtaramatin wa mujallala ọlọ́jọ́ àwọn ojúta jókòó pẹ̀lú wọn lọ́ta yìí inú wọn dùn wípé a wà pẹ̀lú àwọn alhamdulillah wà á ná tó wáyé ìbọn ní ìlàbìrì tí náà tó jọ́kẹ́ ní àwọn ọmọ akẹ́kọ̀ọ́ fún un. ìnáta wà àdùn àmì ìsọ lè mú táàkì wà bí táàkì yóò ìlàlì màá ní yàrá táàkì wà bí táàkì yóò ìlàlì màá ní yàrá táàkì. láti fi ìdílé ìmúlẹ̀ àlè ìmáà Munirudin Abdulhamid Ajaja àwọn ènìyàn láti ọwọ́ ọ̀tún mìíràn àlè imam pẹ̀lú márífà mo fi pè wọn ọba dẹ́gà ó ní yóò mọ̀nẹ́dírú kúlà ònàásín ìmáàrin ìjọ tí ẹ bá máa kú ọ̀pẹ̀lẹ̀ yá nàbì mọ́jì àjọ yàgò mi ọlọ́mọ fi yín rẹ̀ o má dá náà má dá sẹ́yìn náà láyé ń bì í. ما تسوي أجري شيء نبقى يا يا طفق دهية بحق لا حول ولا قوة إلا بالله بكنا شيخي أفام يا أبا أبو رشيد الإمام الشيخ الفاضل الأستاذ العبد الحفيظ بن مسعود وبركة وسيسيلة لله آمين دي معرفة وهم ورولي كيوبي دكتور سوكا لنباني يجوز سبحان ìgbọ́nà bá pé kí bàbá náà wọ́n nájà lọ báyìí ẹni bàbá tó padà sí ilé ìkíó bàbá padà sí ọ́fíìsì wọ́n mọ̀ sàlàyé ìlú wa ọlọ́mọ fi ilẹ̀ o ṣọ́kà bàbá kìí ọlọ́mọ fi ilẹ̀ wò yí àná àtẹ̀tẹ̀ jọ dé látẹ̀kù kí wákàtí kan nínú òyìṣẹ́ lánàá lórí dáadáa kan náà ni ọ̀bàdà yóò lè gba yín dànù kò ní dorí ayé kò dùn fún ẹ̀ẹ́dẹ́sẹ̀ fi o mọ̀nàfíìkì ò lè dá sọ̀rọ̀ yìí kọ́lọ́ ọjọ́ ọkọ̀ jápọ̀ torí tẹ́ bá ti ń gbà síláàsì ìtẹ́ gbọ́lé ìrìn àjà tẹ́ síláàsì wọ́n ti padà gbíṣì àfáà ẹ̀wọ́n náà lè wọlé lọ́dọ̀ tí a mọ̀ náà ọlọ́pùn mẹ́sì kí àti láti ọwọ́ ọ̀rọ̀ yí látọ̀ mọ̀ sí kí fúnra mẹ́kà sí ẹ̀rẹ̀ mọ́wàá jí ayé òfin àdáwò ìpínlẹ̀ sí ìgbà ẹ̀ lè pé ká máa retí wọn kápá nà ní tálàfíà wà á máa fún ẹ̀mí akọ́kọ́ dérú ìjọba báyìí ṣùgbọ́n lónìí ah, sábàtà lájìlá wà ń sọ fún wọn ìgbẹ́rin sí wọn àfikẹ́ wọn ni mọ́jọ̀rọ̀ ni ó dàbẹ̀ bákan náà wá kí bàbá wa tí wọ́n jẹ́ orí adé hmm. wọ́n tún jẹ́ orí láwánì fàjẹ́mà àbẹ́yìn dúníà wà láàrín wá tààtà bóòlì láti tààrà rọ́bàná àti náà fi dúníà àkánàdán wọ́n fi láàrín àkánàdán wọ́n kí náà àdábàdà kí n mọ́ pọ̀ kí n padà lé kí n sọ wípé alhaji Baba wa àgbà bangbadé kò ní ibi ìṣẹ̀tìrù bàbá mu hmm. tí àgbo bá ti ń gbọ́rù kọ́ bá ń fi ah, ah, bó ṣe rí náà ah, ọlọ́mọ fi ànábì kí ayé o ọlọ́wọ́ fi ànábì mú ọba kúrò láàfin ọba ti gbà bẹ́ẹ̀ wọ́n da àwọn dòǹgàrí ilẹ̀ hmm. wọn ò kẹ́jì kẹ̀kẹ́ lẹ́yìn bí ààrẹ nìkan tó kó gbogbo túnmọ̀ lọ mú wá jókòó láàrin aráàlú ó kẹ̀kẹ́ mìíràn sí balẹ̀ pé ẹ̀sìn mú kúrò láàfin ní hmm. ìkòdóǹgàrí ànábì ànábì ni ọrùn lọ́lọ́lọ́ àlọ́sán ẹwọ́ bá ọba jùkú láàrin àwọn àpá ní àìsíkù ànábì sí múláwà ní àwọn sì màjọ òṣùgbọ́n pàṣẹ múláwà rí ìrùkẹ̀rẹ̀ ah. ẹjọ́ sí ọwọ́ ah. àdì àná múlà tí ó ti ń ka àdárò àfihàn ní jóná bàbá ọlọ́ọjọ́ ni ó bá kàmàrọ̀ kàmàrọ̀ àmín iná Ah. àbí yóò ní jóná o. àbí yóò ní jóná. dọ́gbọ̀n ṣúgà dọ́gbọ̀n ṣúgà. àbí yóò ní jóná. àbí yóò ní jóná o. Ah, Ìmọ̀mù yìí. Àbí yóò ní jóná. Ayé ń bọ̀ lọ wà tẹ́lẹ̀. A ní ilé iṣẹ́ wa ní ajánásí àgbà. Eh, ó nà kí ló ń wò tí sáwọn ọ̀rẹ́ kìí sọ pé wọ́n sọ́tẹ̀ mẹ́ta kò báyìí mọ́ àwọn èyí sáwọn àbá àti ọmọ ẹgbọ́dá fún tó ṣeun ọ̀tẹ̀ báyìí àbí tó wọ́n bàtó bàbá ìlàpò tí àtọ́ bàbá ìlàpò láìláìlá <laughs> eh, eh, eh, ọlọ́run bá ní dó ti bàbá o méjì méjì lọ́lọ́run dá ogbò nǹkan bọ́ máa ṣe wà bàbá àríbanújẹ́ ń bẹ kí wọ́n bá tó wá ń pé ọmọ àrídunú kí láàrí bàbá ìdúró ń júwe Àwọn bàbá tí wọ́n sọ rẹ̀ ah, o. Ọlọ́run adúpẹ́ o. Ọlọ́run adúpẹ́ o. Ọlọ́run adúpẹ́ o. Bọ́lọ̀ ń bá ti àbíyàn bàbá bànú jẹ́ kí lọ fẹ́ ṣe. Ọlọ́run bá lọ ṣe, à ń bàbá bànú jẹ́ kí lẹ́yàn fẹ́ ṣe. Ah, Ọlọ́run jọ jàre, mọ́mùdún náà kó lára yín o. Ọlọ́run mọ́mùdún náà kó láyé yín. Ẹ wáyé ẹ wá jẹ́ kan lẹ́yìn ọmọ lẹ́yìn ànábì. ẹ wá jẹ́ kan lẹ́yìn ọmọ lẹ́yìn ànábì. ẹ bá nàbì pẹ̀lú àdúrú ọdún ìtànàbí wọ́n ṣe lẹ́ ń ṣe láti gbogbo ẹ̀ fọ́jú pọ̀ yìí ẹwà fàáfin ilẹ̀ lọ́sàn jẹ́ ẹ̀ṣẹ́ báwọn olùpẹ́ ẹ̀yìn lẹ́ ń gúnyẹ̀ yóò máa wá jẹ́ rọ̀lẹ̀ wọ́n ní ànábì pàtẹ́ ẹbì kan máa lọ bẹ̀ fẹ́ lọ nájà tọ́ bá di ọ̀ láti ẹ̀pẹ́ ta bá wẹ̀yìn tá máa wè ẹ̀ ní padà bẹ̀sùn nájà o tọ́ bá di ọ̀ láti ẹ̀pẹ́ ta máa wò yí ẹ̀ ní padà bẹ̀sùn nájà kọ́lọ́mọjọ́ ọkọ̀ dára bákan náà àfáà mi àfáà wa àfáà wa wọ́n láàfáà wa àfáà mi àfáà wa tí wọ́n kẹ́yìn kí بارك الله فيك الشيء الفاضل العبد الباسط العبد الباسط ابن عباس ابن زكريا القارئ المقرئ الحافظ المحفظ ọlọ́n jẹ́ àríyàn pọ̀ nínú àfá àtàwà lè máa fọ̀rọ̀ lọ àwọn àfá wa wọ́n nínú àwọn àfá gidi tí wọ́n èsì ìjàmbá àwọn ọmọ kí wọn a ní ìsásù wọ́n mú mi jókòó ní maka kò èpòsú òkú tí wọ́n sọ èpòsú o wọ́n wá ní àwọn tẹ̀ ń bọ̀ láti arọ́mù ni wọ́n wá sàdúwà fún mi mo sàmí mo sì ti ṣúgà bọ́nú àníyàn ọba dẹ́dà o ti sún sára bá sì mara rẹ̀. Èmi ti mọ̀ wọ́n ní ìfẹ́ tí wòye pa múra Ramadan jẹ kìí sọdún kẹ̀kẹ́ mẹ́ta. wọ́n láwọn ti mọ̀ wọ́n sẹ́yìn tí pa ọmọ pa ní sẹ́yìn tí wọ́n pa jẹ ó ti tó ọdún sẹ́yìn ẹni ọdọ́lọmọ yàtọ̀ sẹ́yìn tí ọmọ lọ ẹni sẹ́yìn tí Mọ́ ń fira rẹ̀ ládùúgbò àwọn lẹ́yìn oṣù mẹ́fà yóò lè 3 million. Ọ̀dà wọ́n fún agbábọ́ọ̀lù red card. Wọ́n ní wọ́n fún agbábọ́ọ̀lù red card. Yóò refuse, ó ẹkún. Nínú òfin wọn sì rí, máàkì mẹ́ta náà ni ò ní gbá àdíkílẹ̀ pé mẹ́fà ni kọ́ wa bu ẹkún. Kí ló ń tọ̀ wọ́n ṣe o? Ẹ̀ńtọ́ lọ fún red card mọ́wàá káàbá. Àmọ́ wa bẹ̀rẹ̀ tí wọ́n dàbí kàn sí rẹ̀ wọ́n wà lé mi mọ́ ọ̀rọ̀ orí òlé yẹjú bí rẹ́dí káàdì òkú wọ́n á fín láti sánmà àmín àmín bóòtù rọ̀bọ̀dọ̀ sáwọn àmín ọlọ́run ṣọ́rọ̀ ẹ̀sìn ọ̀tayá àìgbésẹ̀ agúnlẹ̀ ẹ̀sọ́ fọ́lọ́ dà ẹ̀sọ́ fọ́lọ́ sí wọ́n àmín

Àlọ́jọ́. Mẹ́ta náà jí kẹ̀yẹ jẹ́ pẹ̀lú èmi àti àbá mi mẹ́ta mẹ́tì tẹ̀yẹ̀ òní ọlọ́run. Ẹ ti dákọ̀ yọ ṣúgà yíyọ. Àmàna ìyẹn wà bá bí lówó. Yóò dẹ̀rí. Yóò dẹ̀rí. Kọ́dà ń lẹ kí mo bá dé bẹ́ẹ̀ náà ẹ̀ta àjọ àbúrò sára bá pé wọ́n lọ ilé gbogbo àwọn táà sí ìlọ a ní ṣe ájú mọ́ lẹ́nu àti àti lọ oní àtẹ́rùbọ̀ ní nǹkan ní ẹ̀sìn sóbí ẹni pé ẹ̀yìn àti lọ ní àà ọlọ́rẹ̀ ń tọ́ lọ́lọ́sọ fún ọ sọ lébi pé kò sí ha olórí kan ọlọ́mọdé àti ajé àti umọ́rẹ́ máa ń bọ̀ olóṣèlú ẹ̀ fún yóò mẹ́lú ẹ̀ ẹ̀ ọ̀rà kọjá rẹ̀ òkè ara fa mọ́já ìfà ní wo ó sì ha bẹ́ẹ̀ láti ọmọ tó wọ́n mú Tẹ́ bá ti kó òmìnà báyìí tí wọ́n sọ ní dájí ìyọ́mù sọ́rí ọjọ́ kẹjọ. Kámọ́ sí inú tíà. Ó ní sẹ́ẹ̀tù lọ lọ́dún. Àwọn èèyàn ìjọ́kò ní sí láti ilẹ̀, látòkè délẹ̀, owó sì wo, èyí tó wá jẹ́ pàbá ń bá lè tí máa mẹ́lò ní ìkápá tó ní èsì ìṣòjú ọ̀nà fẹ́ni tó bá ní ròmù ó ti lójú oorun. Láìláìláì. Gbogbo Téèyàn ńlá ń dìbá ìdé kò fi bọ́lá jù. Ọlọ́ta kù. Ẹ ló jí bá ojú orin ẹ̀rọ kò lépè. Kí lè ní ìfún? Ṣé ìmì ìhájú bá ẹ̀ bá bàkàtí bọ̀rọ̀ àwọn ọmọ ìgbésẹ̀ ìrọ̀lú ilé wà bọ́ ọ̀gbọ́n? Ọlọ́ta kò jọ ọ̀rọ̀ mo wá dọ́dọ̀ sáfà bọ̀rọ̀dáàkì náà ẹni wọ́n ti kọ̀ ní ọlọ́ Ọlọ́run mọ́ta yín padà. Mọ́ta yín padà yé wa. Mọ́ta yín ọjọ́ ẹ̀rọ. Ntẹ́ kó lọ́dọ̀ ọlọ́run ọba ọ̀fọ̀. Kò sì sí ní ẹbí lè yẹjú òdòdó rẹ̀ lọ. Kó bá yẹjú ọ̀rọ̀ yẹn. Ọlọ́run jọ kó bá yẹjú ọ̀rọ̀ yẹn. Gbogbo ìgbà tí wọ́n bá máa kéde ìdùnnú yín. Má gbà máa dìkì láyé bẹ̀. Èèyàn ń lọ ọkọ̀ ten million. Ọwọ́ àtọkọ̀ yẹn kọ́ ọ̀rọ̀ fifty million wọ́n wá ní kí màlẹ́tìkì kó gbé orin yẹn síta ó ní adúpẹ́ ọ̀rọ̀ àádẹ́fà adúpẹ́ náà káàrí pé ọkọ̀ tuntun lára ṣùgbọ́n láwà tó yé àtàkàrà kan ní o adébìrì àtàkàrà kan ní ọmọ tẹ́lẹ̀ nẹ́ta Ọ̀rọ̀ orí 60 million. Ṣé bí fọ́ọ̀tì ni ó ti kú tẹ́lẹ̀ ní 50? Orí ìgbàjọ ìdíbẹ̀, àwọn tó yé lórí ẹ̀ Fúnmọ́ bí láì wọlé àtàkàrà àtàkàrà kan ní ọlọ́njọ́. Torí mú náà bìkì orí, yóò fi kéré orí yẹn ọlọ́njọ́. gbé máìkì ọ̀rọ̀ ní ayé yìí lọ. Ọlọ́njọ́ ọlọ́ta tó lè fún ìyàwó tẹ́lẹ̀ ìmọ̀ ẹ̀ ọlọ́jọ́ ọlọ́jọ́ bàbá ìmọ̀ ọlọ́mọdé ìparọ̀ àbúfáìsọ̀nù àdìfáìsọ̀nù bàbá ìmọ̀ àwọn àgbẹ̀mẹ̀ àlèwàlíyù àsọ̀rọ̀ àtẹ̀kíyù alùkọ̀fíyù ọlọ́jọ́ àwọn àrùn òfin pẹ̀lú tọ́lọ̀ fi ń rọ̀rọ̀ pa yìí tọ́lọ̀ fi ìka rẹ̀ bẹ́ẹ̀ àbúbájọ́ rẹ̀ ní parẹ́ ní ìsá rẹ̀ ọlọ́run jọ yọ dapò nítorí èṣù bá bínú òkì kára yín kò torí òye sílẹ̀ náà lọ́ra wọn kò ẹ̀dọ́ kára yín kò ọlọ́run jọ yọ dapò alùwàkílù ẹ̀yìn ilẹ̀ onílé ńlá ilé ńlá náà ni dáwọ̀ hadith ṣíṣúgà bá ní ọmọ iṣẹ́ ẹ̀yìn lẹ́ni kò parọ́

ìdẹ́mọ̀kọ̀ yọ́n lọ́rọ̀ gbogbo tí wọ́n yìí mọ̀ ìlọ́ ìmọ̀ nínú yìí àwọn kí gbogbo ìṣòro ah, sọ́rí mo kí ájí eh, aláwòye hmm, ọlọ́run aláwòye lẹ́wọ̀ ẹgbẹ́ bá fẹ́ mọ̀ nípa aláwòye ẹwà bá mi hmm. torí mi àti ẹ̀lájọ́ rajo ọmọ àpamọ́fẹ́ hmm. mi náà ní maka ṣùgbọ́n ìjẹ́wò ilé ẹ̀ mọ màmá ọmọ rẹ̀ pàmò fún nàìjíríà ìjẹ́wò ilé ẹ̀ mọ màmá ká ṣùgbọ́n ó ti gbẹ̀mí ó ní jẹ́nu mi ó mọ̀ mọ́. Ṣégbò tí mo sọ náà ṣé kò tí yìí. Wákìrí pẹ̀lú ẹ̀ ẹ̀ mo bá wọ̀ pẹ̀lú ẹ̀ alhamdulillah. Ẹ̀sìn wọn rọrùn. Ṣé mo tó ọlọ́run tí ó ẹjọ́ àjọ jọ ni àjọ tò ní àjọ bí ó ṣe gbogbo ẹ̀mọ́ rí wọ́n máa ti tó kú dànù ìṣẹ́ méjì lọ pàtì ikú mùsùlùmí ni kú dànù yẹn ó kú bí ìbànú òní kú dànù ọlọ́njọ gbọ́dọ̀ nǹkan bẹ̀ fọgbọ́dọ̀ tẹ́wọ́ rẹ̀ jáde láíláí tí èèyàn bá pé èèyàn lọ́rẹ̀ fún yàn gbọ́dọ̀ gbọ́dọ̀ tẹ́wọ́ jáde tó wá jẹ́ pé mọ̀nà tí kì ní ọ̀sọ́ tí ò ń gbáàrí ọ̀bà tí ìdò ló lé yàn náà mọ̀nà tí kì ọ̀rẹ́ mi ti wọ́ ga o lóde máa rẹ̀ ọ̀tá òsì ní ìgbé ìyàwó ga o àti jẹ́ òun bá rẹ̀ sí ni o aláwọ̀ yóò ní wọ́ lọ́wọ́ jọ o ò ní ha o ní tó kù tó lóun ń tẹ̀lé wọn ni máa wá gbó fún ọ lóde àwọn ìwà lẹ́yìn wọ́n dàtí wá yẹn tàfà wá náà fún ẹgbẹ́ wọn sí bùrà lọ́nà ọmọ ń jẹ́ arin wọn látòjú wíńdò kò ní wẹ́wọ̀n láyé ò ní wọ̀ nínú sàárè kò ní wọ̀ pẹ́ńpẹ́ àti kíámà ò ní ṣùgbọ́n lùlù fọ́ọ̀kì mo pín sí mẹ́ta mo kí àwọn tí wọ́n ń gba gbogbo alálejò síbí òun náà ní gbogbo àwọn òṣìṣẹ́ fún ilé iṣẹ́ yìí kọba dẹ́gà kọmọ́jì kọ́rùn kálukú ọjà kọjọ́ kọjá gbogbo àwọn tọ́jẹ́ pé a bá wọn bí mi ọba mọ́ sí yẹn lẹ̀ mọ́jì kọ́rọ̀ yẹn ọjà ọmọ ìtura ìlọ kí n tó kálukú náà fẹ́ mọ́ta àfúwà bákan náà àti gbogbo àwọn tọ́lábà sẹ́ńtì ọmọ ní kíntì ọmọ bẹ́ẹ̀ bíláì àtàntẹ́jọ́ ìfáwọn afáwà àtàntẹ́jẹ́ ìfáwọn afáwà àti wọn. àwa dáwọ̀ obìnrin àkì hmm. lọ́dọ̀ wípé gbogbo ẹgbẹ́ pílọ̀tàn ọ̀bàdẹ́gà kò ní fi ìjókòó kò ní fi hàn náà wà ní táǹfẹ́ lọ́dọ̀ rẹ̀ yóò fi ìjókòó fún wa ní dáadáa táǹfẹ́ nítorí pé ìjókòó ẹ̀sìn ni tí ìpé ìjókòó ẹ̀sìn jàmáà kí la torí ẹ̀ a fẹ́ dúpẹ́ lọ́dọ̀ ọba adẹ́dà fún pé alékún lóore àwa wo àwùjọ wa àwa ní kí a máa fi dúpẹ́ ẹnìkan náwó ó ní ẹjá ti gbogbo náà àwọn bèèrè pé kí ní jẹ́ kí ní máa fi ń bẹ̀ gbogbo náà kìkì ní ìyá rẹ̀ ó ní yàtọ̀ fáwọn èèyàn mú sí wọ́n ti gbádà wo a máa náwó fáwọn obìnrin ààyè méjì láti máa náwó fún a máa náwó sínú àyà wọn a sì máa náwó sínú ìsàlẹ̀ sí ìdíjẹ́bẹ̀ náà kò ní ìdíjẹ́bẹ̀ náà kí lẹ wá sẹ́fì ìwòsàn à ń fẹ́ fi dúpẹ́ oore ẹ dákun bọ́bá Jésù gan ló ń pò lágbára láti sọ orí kàfẹ́jà tí ọ̀bá fẹ́ gbọ̀nà dúpẹ́ tọ́bá lọ ọjọ́ ma rẹ̀ ló bẹ tí wọ́n fẹ́ fi ti ẹ̀gá ń bùn tí ó sì lóò ní yáyí hmm. ṣé bá ti máa ń dẹ́bọ̀ tí wọ́n pẹ́ bọ́dà ní ẹnu bí i kájíjà nù tó ní wọ́n pé wọ́n náà ọ̀tọ́ ma ti ẹ̀ náà lè wọ́n lè ọ̀tọ́ ma lẹ́nu mọ́lẹ̀ hmm. ọba hmm. àwọn àwùjọ tí wọ́n lè a ti rí olórin hmm. báwo èèyàn ṣe sọ̀rọ̀ sókè sọ̀sálẹ̀ bọ́kùnrin ṣe ń dì mọ́ omi olómi lómi olómi náà máa dì mọ́ ọkùnrin ọlọ́kùnrin ọkùnrin ọlọ́kùnrin gbogbo yóò ti bólú gbogbo yóò ti bólú àkókò ọgbà ẹ̀ tó bá jẹ́pọ̀ mi ìtaàrí náà ni wípé ẹ̀wọ́n lọ́lọ́tọ̀ hmm. wọ́n wà á kọ́ sí ìbílẹ̀ angumẹ́ntì ìbílẹ̀ nìyẹn ẹ̀fẹ́lẹ́ pé púpọ̀ tó fẹ́ àwọn ọtí ti ògbògbóró tó jẹ́ alábùrọ̀ ti dílẹ̀ èyí a máa fi àgbà ṣe àwọn ìṣòwò ní ẹ́ ṣe mm-hmm. wọ́n ní ọ̀nà lọ́tọ̀ wà ní àwọn ọtí tí wọ́n gbégbó plé táwọn ti kọjá lórí òkú pupa wọ́n ní mẹ́wàá ìdí ti ah. èèbó wọ́n lónà pín méjì èyí tí wọ́n lù rẹ̀ wà èyí tí wò tún ní o tí wò náà ọwà wọ́n wà ní ti lókà dọ́bù 3 dọ́bù 4 dọ́bù 5 dọ́bù 9 ó ti kó ra lógo bí òkú ó ti máa dọ́bù kó lè bá àdọ́bù náà jọ ní ìyá ọba dọ́bù ìjókòó yìí ọwọ́ ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ìlú àtẹ̀yí wípé táàbọ̀ wá fẹ́ dúpẹ́ nínú pé ẹ̀sìn wa náà nọ́mbà wọ́n gbogbo tọ́lọ̀ bá ti fún wa mùsùlùmí ni a ọjà kí wá láàsì o ọba tọ́pẹ́ yẹ tọ́pẹ́ yẹ tó káwà kẹrù ẹ̀ tó mẹ́nà kó mẹ́ sí wà lọ́nà àárín adúpẹ́ fún wà lọ́nà láìláì. Àwọn arínà nínú àwọn tí wọ́n ń kàpọ̀yẹ̀ tó lé wípé ẹni tí ó tó ń torí rẹ̀ jọba dẹ́dà kò tó lè dúró lẹ́gbẹ̀ẹ́ tọ́nà ti fún wa. Àwọn ń béèrè wípé ọ̀dà kò burú èwo lè tó lè yọ́nà ọba nínú. Àwọn ọ̀gbẹ́ni tọ́lọ̀ ń sọ wípé wà máa àwòsàn ìnáàkà ìlà ọ̀rọ̀ ìdàgbẹ́ náà ìdàgbẹ́ nínú ìdàgbẹ́ nínú àà ilé ànẹ́bì ìkẹ́lá rán kọ́ ọmọ ìjẹfàyé àárọ̀ kó lè dẹ́kẹ̀ fún gbogbo ayé jọmọ́ra ànẹ́bì wọ́sọ́lọ́gbọ́ wà ní wọ́sọ́lọ́mà gbogbo tọ́lọ̀ ń fún ìtọ́jẹ́ pé téèyàn bá fẹ́ sọ gbangba inú èèyàn máa dùn orí èèyàn máa yá ìkónilẹ́nujọ ṣé ń bẹ nínú ìsìláàmù ká ọkọ̀ mú lọ aliwalima ceremony wọ́n mú láti bí wálímù wàlíwálímù wàlíṣìmá kákójọ lórí ìkíni òun náà ni àlàáfínú ìtọ̀ àámi yútàkọ́dù lùsùrù rí hádìsí tó ń bá sóòrè ìlú fún ni a máa kó ní lẹ́nu jọ ṣùgbọ́n tí wọ́n ti wá ń sọ wípé àlùwàlímọ́tù àlùwàlímọ́tù tí wọ́n fi kẹ́kẹ́ kó ìdá ubuli kọfí ìrídà bí ha wàlímọ́tù lòrórùsì sọ pé àlùwàlímà àlùwàlímà tí wọ́n fi ẹ̀kẹ́ sí ìkópa fẹ́ àlùwàlí wàlímà wa ni ìta àgbọ̀yé ń bẹ̀ ni wípé ìdá óbùlù kan orí dàbí à àlọ́rùn tí wọ́n wá ti ìkẹ́kẹ́ sí ìkówá lìmà ìta àgbọ̀yé bẹ̀ ni wípé ìgbéyàwó ayẹyẹ ìgbéyàwó wàlímà tó nẹ̀ká ìta àgbọ̀yé nù وإن أريد بها غير ذلك كوني ثم جاء يبقى وليما يبقى أخو سوبتي أسيتي ياو مبضو في كتكون تايم بكيتي ياو ونسلم وقوقو باكيتي وان إليش من السنن المهجورة أني أحب الطعام إلى الله mọ́ káfọ́ọ̀tì àlẹ́yìn àìdí tí wọ́n bá ló ń jẹ wo lọ́nà nífẹ̀ẹ́ díjù oúnjẹ tó tẹ́gbẹ́ ń bà táà jẹ́ ń jẹ ń jẹ lọ ọwọ́ pọ̀ mẹ́ táwọn oṣù bá wo bẹ̀ ẹgbẹ̀rún fi sí wa ọ̀pọ̀lọpọ̀ wa àti bá gẹ́ǹbì lọ oúnjẹ tọ́wọ́ máa ń pọ̀ mẹ́ olóúnjẹ táàjọ ń jẹ papọ̀ nínú tray àbí nínú ọgbọ́n ńlá báyìí sì ni tánàbí fi yá sórí ìpìlẹ̀ náà àwọn onímọ̀ ní kílọ́fà wọ́n bí àwọn mẹ́rẹ̀ ìlú kílọ́fà dé orí bẹ́ẹ̀ wọ́n ní torí wípé àtàwádù máa ń ṣẹlẹ̀ yóò máa lẹ́tà ó fún pò nínú ẹ̀mí wa kí wọ́n máa wò pé gbòdú lágbájá lọ bàbá ọba ni wọ́n àwọn àfáwà àmọ́mù rẹ̀ tí wọ́n wá gbé tírèdì kájọ máa jọ papọ̀ ah èyí tó lè máa sọ pé inú mi bàjẹ́ torí wípé àwọn bàbá wọ́n ń wò mí díẹ̀ pé kò lè sílẹ̀ mi ní tẹ́lẹ̀ àwọn náà máa wò pé kí akúkú jọbọ̀ náà àti káyà sí dáadáa o hmm. ibi gbogbo náà lájọ́ ó sì jẹ́ rọ́bùtù lè tàwásùlù ìbẹ́yìn náà káwọn èèyàn lè bára wọn ṣe lórí dáadáa pé àkọ́dà tó gbọ́n jẹun pọ̀ hmm. ìmọ̀ jẹ́ kí ẹ̀mí ọ̀ma síra wọn ṣùgbọ́n kò sí mọ́ láwùjọ wa kọ́dà kò sí inú ilé wa mọ́ ìtàkì ẹ̀jẹ̀ náà tí a bá sì gbọ̀wọ̀n àbá wa ní kalẹ̀ tọ́jọ́ wípé wọ́n ní sẹ́ẹ̀lì nàìjíríà wọ́n tún sẹ́ẹ̀lì sùn àdíyà dòun ní ní ninety nine percent ní ẹsẹ̀ ìjọ ní mamlaka. jọ̀mọ́n ọmọ ìyá tó ń túmọ̀ sọ sáà lè gbìyànjú ká dá súnmọ́ yẹn padà torí kíni nítorí wípé àìbára wa ṣe ó ti kú òun ẹ̀mí wa kọ́dọ̀ ti rán lójú wa báyìí. ìjọmọ̀ àyà kọ́ máa sáré yà tí nǹkan tí ti dé gbogbo ń táwà ń fojú rẹ̀ náà o kí tó lè yíwa wàjá àmì àyíkì bábìl àsọ̀hábà ọwọ́ náà àyíkì àpákan àsọ̀hábà apákan tí ẹ máa ń wí lórí àdíìsì ó náà ni wípé ẹni tó gbàdíìsì wa tó bá ti bu wa kèé lé sáré sọ̀rọ̀ pẹ̀lú ara rẹ̀ sábà tó ti tẹ̀lẹ̀ rí ẹn tó sì làdí ìtàfẹ́ sọ yìí òun náà ni Wahshiyu ibn Harb ẹ̀tọ́ pa Hamza nítorí pé nígbà tó ti gbà síláàmù kò tí ìrùsà tó wájú nítorí pé ìjọba nìyàn ìmìlá rẹ̀ ìjọba nìyàn náà bẹ̀rẹ̀ àrùsà síláàmù kàrọ̀líyàtà àyúdí àrọ̀sùn tó bá wá jẹ́ pé nǹkan kẹsẹ̀lẹ̀ nínú ìwáyà yóò wà gbé wa ó náà wà ní wọn yàtà nǹkan kan ṣẹlẹ̀ báyìí sáwọn kanú àtọ̀háwà ó náà ti mẹ́mẹ́ ó ní kílínà yà Rasulullah ọ̀sọ̀ pé kílínà àwọn sọfánà bí ìjọ kan wípé yà Rasulullah inna na'kulu wala nashba àwọn kan ní akíbàjá wà bá àti ìbónà rẹ̀ wà bẹ́ẹ̀ annabi àwọn ọmọ rẹ̀ bí kí ọ̀sọ̀ wípé àwọn ará agbẹni àwọn ará àwọn òdù annabi ọ̀pọ̀lọpọ̀ wa àǹtàdì mọ́sára ti wá jọ́ ń sọ láàrin ara wa ó kàn kú ń kọ́mplé à ń jẹun ní kí ni o. tẹ̀bùtẹ́ yẹn bá dárò lẹ́nu ọkọ̀ wọ́n ti fúgàmù ní rédíò wọ́n ní káàkiri máa pè wọlé àwọn èèyàn máa sọ bí ẹni ìsìn pé ẹ̀ ń ra àmàlà ní olóúnjẹ tí ẹ ti ń fìgbàlẹ̀ ẹ̀fọ́ inú kòkó olùgbàlẹ̀ ṣé inú wa ló dìgbàlẹ̀ ẹ̀fọ́. àwọn awẹ tó lò ń rajà tí ọ̀yọ́ yìí nílò àtọ̀dá àwa yìí olówó pọ̀lọpọ̀ ọkà two hundred naira. Hmm. wọ́n ní bó ti kó ní ara lóhùn ẹran tí ó pè ẹran ohun ṣẹ́rin ó náà tó wà ẹran ohun wà wọ́n wá jẹ́ àbúlé léyìn ẹni pé ẹ̀mí lè ló gbókèlé ẹ̀ gbogbo ẹlẹ́ẹ̀mí ìjà tààbọ̀ àkọ́kọ́ ó gbókèlé ẹ̀ gangan sáìtì ẹ̀ ẹ̀kẹ́kì jẹ́ sáìtì ẹ̀ ẹ̀kẹta

Ní àdébí sọ ọdọ́dọ̀ wa ni, ó kájú kú fi ní pléèsì ẹ, ó kọ́ lọ́wọ́ lọ́jẹ́. À àdébí ni, ìṣẹ́bí wà látọ̀ á ní fún wọ́n tó mọ̀ lọ yàrá yìí, Yorùbá rọ̀, jawabu Afirika, Yorùbá rọ̀ lákùn sí ilé. Láti ìsìn lọ, ẹgbẹ̀ẹ́ ló máa jẹun papọ̀. Ẹ sì rí bẹ́ẹ̀ dáàbò náà, ẹ wá máa wùjọ́ lẹ̀. Ọlọ́run máa fi òògùn sínú oúnjẹ yẹn lẹ́yìn ìgbà náà bí a jẹun ló fún tẹjú ẹ̀bá ìjọba ti gbọmọ wọn ní pé ẹ̀sọ̀ tó pọ̀ mọ́ ń lò. a jẹ́ pé ẹ̀sìn wa gan ń pè wá lọ síbi ìsìmáwò ní gbogbo ìgbà àti ìsọfún wà ní mẹ̀dẹ́ o ìlú mùdẹ́rùpá wà lóore mùdẹ́rùpá wà ní ọ́fíìsì mùdẹ́rùpá wà ní mọ́tánásì jẹ́mọ́ kábàrà fífi sí wọn náà lọ bẹ̀rẹ̀ oríta lòun ìwọ tí a kámẹ́lì àlùwàlá mọ́tánásì tọ́ dẹ̀pà àpò tèlò lẹ́pà ẹ̀pà ọ̀dẹ̀ nìyẹn ẹ̀pà fífi nìyẹn ìpa fífí náírà wà dàpò ìyàwó àtọ́mọ́ ń bẹ́ lé wọn àwọn ìjẹ́bẹ̀ tó wà ń mẹ́nu bẹ́ẹ̀kú ṣe pọ̀tò lé yí wọ́n bá nípa lára ju ti jẹ́ lápò sí ìyà lọ. orin náà yóò tún máa wá àjẹlẹ̀ ọkọ̀ ní o wọ́n ní ọdún bá ti fi tán Ẹ̀yà ọ̀rẹ́ lè kí ní ilé tí lọ́nà náà bẹ̀rẹ̀ ẹ̀rin, ẹ̀kẹ́ ẹlẹ̀ fílà. Ẹ̀yà ló máa jẹ. Táà bá ṣe ń ṣe yọ́ pa náà ọ̀pọ̀lọpọ̀ orí burúkú ti bẹ̀rẹ̀ lórí àwọn èèyàn ìwọ́n náà jẹ́ mẹ́ mẹ́rin lẹ́fọ́ orí mẹ́ta ìtọ́wọ́ tọ̀ sí ìbúrú mẹ́ta fọ́ àkọ́jú ọmọ ìwí ọ̀dẹ̀ jẹ́ kí ẹwò ní ìpolí ọlọ́ ó ní ọkàn ìtàkùn ọba kò ní àà ìtọ́wọ́ra ó ti jẹ́ ó ń nù orí ó àdìgbò àwọ̀bọ̀ Ànábì sallallahu alaihi wa sallam tí wọ́n bá wá kúrò kan oníṣàrù tọ̀ámì tí wọ́n bá lóúnjẹ kan ní ẹgbẹ́ kàrìlà yé tọ́lọ rọ́njẹ sẹ́mọ̀ wọ́n wá ní ọlọ́run tó tó fi rọ́njẹ ọlọ́ni oúnjẹ ẹbú ni ó ń ṣe ọlọ́ni tọ̀ámù lìwà ní mẹ́tì túnjẹ́ alàrálẹ̀ abúnìyàwó wà tó tọrọ kù lè fúkọrọ ó ní gbogbo oúnjẹ tí wọ́n bá gbé kalẹ̀ tí wọ́n pà tí wọ́n ò ní ìdí kìí ṣe ń yílẹ̀ ìjókù gbé. jẹ̀sẹ̀ àjẹ́ tí bẹ́ńdẹ̀ wọ́kọ̀ ọgbọ́n kálukú sí. àwọn tí ó pè sí àwọn tí wò nídìí ẹ̀ kó wá sí ìwọ̀fà kọ́rọ̀ bá lórí rọ́. owó tí wọ́n sì nà bẹ́ẹ̀ bọ́ bá wọnú àdúgbò mi àwọn èèyàn ó sì rẹ́rìn pé ìdí ọdún kan bẹ́ẹ̀. Òkú tó fún ìfúkọrọ àwọn tí a ní ibi ẹ̀fún òtò bẹ́ẹ̀ fún sí kìkan géètì bẹ̀. Jẹ̀máà sẹ̀kún kálukú ní dìsáyìn bó ṣe fẹ́ kọ́lọ̀kọ́ bóhùn káyé o. Wọ́n tó wá gba àwọn tí ọba wọn dáńjẹ yẹn lò. Wọ́n fẹ́ pọ̀ kan ní two hundred and fifty thousand naira. Ẹ̀wọ́n kan ló máa dànù. Àwọn ajá débẹ̀ wọ́n ní wọ́n máa nà wọ́n wáyà náà nǹkan ọ̀jẹ́. Tájábá tó jẹ́ náà, ó tún bọ́ bí kẹrẹ, kọ́ mọ̀ bọ̀ bí kẹkẹ. Káwọn ìlú ìyàwó ẹ̀ kọjá rẹ̀, tó wọ́n ìwé ìbẹ̀. Jàmáà àwọn èèyàn májálẹ́yìn ọ̀. Táwọn èèyàn ó fi kẹkẹ sí ajá tí wọ́n máa bínú, ni wọ́n sì máa sọ fún ọ pé níjókòó ẹ̀kan, 3,000 ajá yìí ná, ni ó sì jẹ́bà lẹ́ẹ̀ márùn-ún kéèkì ìṣòro ẹbí tẹ̀ náà lórí náà jùmọ́ra ẹwọ́ bí tẹ́sìn ìwà ẹwọ́ bí ti ń tọwọ́ bọ̀ àṣẹ ọ̀ọ́má orí ìsìláàmù oríṣẹ́lọ́wọ́ wa dáhùn wà máa ń lámì jíbi dáwà fàkọ́dé àsọ̀lọ́ ha wà ọ̀tọ̀ òwúlá gbogbo ẹni á bá pè tó dé tí ọ̀bá ìwá ọ̀tẹ́ lọ́wọ́ ti ànábì o àwọn adúgbò ìrẹ́rìí àdúgbò ìwàlímà tàbí àti ha ẹni a bá pè apákan àfáà ní wàlímà yẹn ló tú àdídè dáadọ́ sẹ́yìn wípé wàlímà ti nìka ọ̀rọ̀ èèyàn ni ṣùgbọ́n fáwọ́dọ̀ irú apákan àfáà ní fáwọ́dọ̀ ayé nìyí tí a bá yẹ yọ̀ sí afẹ́fẹ́ ìyàwó a àtẹ̀kẹ́ wa ọ̀gbọ̀dọ̀ bọ́ wa. wàlímà ní ìsọ̀bá wa yàtọ̀ sí yùn ó wà lábẹ́ ìsẹ̀ṣẹ̀bá afẹ́kẹ́ èèyàn wa kéèyàn gbìyànjú ṣùgbọ́n ń bọ̀ sí àwọn ìntí ń pọ̀ ìyáda rẹ̀ ẹ̀yìn tí ń dì jama'a tó ń bá wa sọ orí fún ni àwọn nǹkan kan wo ni máa ń bí wà nínú madina islam láwọn tí àwọn onímọ̀ kójọ pẹ̀lú ẹ̀rí ẹ̀sìn tàbí owó fún kí ìdáàbò kan kò sí lórí ẹ̀sìn òun ni pé a máa kó jọ ní ìkójọ pé à ń ṣe ìdùnnú ayẹyẹ tá a bá ń ṣe ìgbéyàwó. a máa pè ní àlùwàlímọ́tò tàbí wàlímọ́tò lọ́rọ́ sí. àlùwàlímọ́ tàbí wàlímọ́tò yóò. kọ́dà ó ṣe ọlọ́run tó yọ̀ǹda pé ká má ṣe jẹ́jẹ́ ká pariwo ẹ̀ sallallahu alaihi látẹnu ṣíwọ̀n ṣúgà ẹ bá ń sọ pé dr ṣúgà ẹ̀rí dr ṣúgà ẹ̀rí ẹ̀rí ọ̀rọ̀ láìpẹ́ ọ̀rọ̀ tó alámi ẹ ẹ̀pọ̀lọ́ngbò ìyàwó ẹ má ṣe ní ibò sọ fún wọ́n jí àwọn ẹgbẹ́ padà pé ìmárì búnà mọ̀tíkà ìpẹ́ o pẹ̀lú àwọn àgbàlagbà bá bínú orí báyìí lẹ́nu jàmáà wọ́n ní ká pariwo nìká nítorí pé àǹfààní ń bẹ́ńbẹ́ kọ́ọ̀bà àbí wípé ẹlòmí ò tún máa lébu obìnrin tí ó ti lọ́pẹ̀ máa tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ jàmáà irú ọ̀ràn wo ló tọ̀ wá ń dá nígbà tẹ̀sí ìbá ń ṣe báyìí fún ọ̀tọ̀ ń lọ báyàwó yáwó. o tún wá fẹ́ pé o tún fowó kọ́ fẹ́ pé mo gbà kí mo gbà o mo fẹ́ láti wà. ó gbà ṣàìmọ̀kọ́. lébẹ́lì kò gbọ́ wẹ́sù lébẹ́lì òfò ni mọ́jọ́ máa wà o. àmì o àmì o.

òun là وليمة الخبز بالخاف عين تقوى خي أمي هي وليمة تكون عند سلامة المرأة من الطلق بإسكان الله àtọ́líkù òun à ń pain of childbirth gbogbo obìnrin ń rọbí ìnira tí wọ́n ń jáde ń bẹ̀ là ń pè tọ́líkù tí wọ́n bá ní ìmọ̀ràn àti ìdọ̀rọ̀bà àtọ́líkù ń lọ́nà fine. tó bẹ̀rẹ̀ bá bí ma ọlọ́mọ̀sánú wa kọ́dà wọ́n lọ́mọ yìí imú ní mú bọ̀ sálẹ̀ kọ́dà ọmọ yìí wọ́n lé jìnì kan lọ́nà ẹ̀ta kọ́dà ọmọ yìí wọ́n lọ dájú bú ni kọ́dà ọmọ yìí wọ́n lọ dúró báyìí ni wọ́n tí kí owó mọ́ lọ kọ́dà wọ́n lọ́mọ yìí òun fúlọ̀ wà láti bí ọ̀dọ̀ mẹ́ta kọ́dà ọmọ yìí wọ́n lọ́lọ́sọ ní bọ́yá tẹ́tò wíkà ah, kí ìjọ àfẹ́ra ìtẹ́ wọ́n ní kọ́dà ọmọ ìbá tí bóde sùgbà ní ìlú pé lọ́wọ́ kọ́dà bí méje ní olówó ọ̀tún lọ́wọ́ sí ó kọ́dà orí ìbàrúgbà ìlàwà ọba àjẹjà bá sì mú ọmọ ìwánirọ̀rùn ní ọba bíi wọn a máa ṣèkónilẹ́nujọ wípé ọba adẹ́dà sì bá ní làyà rẹ̀ kúò níbi kó gba ibi ọmọ bọ́tálíkì àmà kí ní yẹn adẹ̀bá ṣùgbọ́n kò sí ti fọ́ ẹ̀rí wípé bí sí ti pàbólábólà ìní máa ń ha lẹ́ẹ̀dẹ̀ ìyá ọlọ́mọ tí èdìdí ọ̀sún náà ọmọ bẹ́ẹ̀ sì ni wọn èmú oúnjẹ kan jẹ́ ń bẹ̀ wọ́n máa wá ru àmúlá dọ́bù jẹ́ gbogbo ọjọ́ wákí aládùúgbò àwọn náà ó ti mọ̀ wọn ò lè tètè dìde ilé pé ẹwọ kí ẹ ṣe pé bí pàmí oṣù pọ̀sáwù bìkí sábà yọ ọlọ́mọ ẹjọ́ ó lé lórí yọ ìdábọ́ lórí ire yọ kódà táìmù yẹn bàbá ọlọ́mọ tí wọ́n bá sí owó tí ọ̀nà láti jọ ìbíjọ ọ̀sún náà ọmọ a máa fẹ́ ẹ̀wọ́ làyí ó tí ọ̀nà ìjọ ọ̀sún náà ọmọ gẹ̀ẹ́gẹ́ jẹ́mọ́ tó ìtọ̀wádìí

tí a jẹ́ kílò ẹ̀dúlé ẹ̀sí bí pẹ́sẹ̀ ẹ̀mọ́tẹ́ ẹ̀pẹ́sẹ̀ tó kàwé ìbájínú kanga ẹ̀rùfẹ́là inú òòrùn kọ̀ọ̀bọ̀ ẹnu ọ̀kadà ẹ̀rùmọ́lúwá ẹ̀pẹ́ sàlámùn àlẹ́kùn lánàá kútẹ̀ gidi jáàrí rẹ̀ wàlímọ́tù nàkíyà annákùlù ní lọ́mọ́wá ẹ̀rì fún wọ́n máa ń sọ fún wa wípé wàyú kúráwù nákù wà lákúlákọ̀ nígbàtí a bá tẹ́tí a fíkù síwájú àwọn àfá annákù èèpẹ̀ nìyẹn akọ́kọ́ kò kú fún ní ká máa bu èèpẹ̀ lè ah, rí nǹkan ibi annakunatọ̀ nàkíyà nàkíyà hiya walimatun tẹkúnù inda rujúwẹ̀ ilmùsáfìrì min safari ẹni ọba tẹ́rìn àjò tọ́lọ̀ ń bá pí ọlọ tó dé láyọ̀ ọlọ́njọ́ òsìmọ̀ tí ń ti àwọn ẹ̀lẹ̀kùn kanú ẹ̀sìn Láti ṣùgbọ́n ẹ̀ bá ti gbà lọ́wọ́ ẹ̀. Ó ti tì báyìí kọ́lọ́ ní. Ẹ fọwọ́ ta. Kọ́lọ́ bá ní sí ni o. Ó ti tì ọ̀rẹ́ di. Ìjọba ìlẹ́gbẹ̀ẹ́ ìfọ̀lá. Yóò ti tì kọ́lọ́ bá wà ṣe. Àtẹ́ni tó tàjòdé gan ní ń gbẹ̀yìn ìpìlẹ̀ wọlé yìí. Ìwúdáàbù nígbà ẹ wọ́n ní àgbẹ̀ láti gbàtí ń lọ gan. Kó múlẹ̀ dágbére wọ́n bẹ̀rẹ̀ tiẹ̀. Ẹnu ní àmì ìlójú mọ́mọ́ yóò pòrí lóòmù. A máa sì bẹ́ẹ̀. Jùmọ́ ẹjẹ́ ábẹ̀ láti di àwọn ẹbí ẹ̀dá nǹkan náà. Ìnínú iṣẹ́ yìí, ìlú ilé àyíyàn tó kà náà náà ti dáa náà. Jùmọ́ a máa ṣe ìpínlẹ̀ lẹ́nu jọ. Tàbátàjò dé nítorí wípé àjò kò sí bẹ́ yóò ṣe mánéjì ẹ̀ tó yóò jòkó lára yín ní fi ń jájò. jẹ̀mọ́ ta lẹ́ni tí ó sàdéhùn fún wa níjókòó ìfẹ́ òun sì ṣe ìyáwó súnmọ́ tó bá ti ń lo àjò ọmọ ọ̀pọ̀ ìrẹ́nu jọ ọlọ́run sì ní gbó lọ́wọ́ ẹ̀ Àmín. Àmín. Àmín. Àmín. Àmín. Àmín àbúrò yá. Ah, bàbá wá ní ẹ̀dínà ẹgbẹ́ àgbẹ̀ láti ibi sí àtẹ̀pà náà fáà máa lé. Àwọn bàbá, ah, ah, ẹwọ́n bàbá jọ wà ẹwọ̀n bá wọ́n rí fún ẹ̀dìrún lé látàjò wọ́n sára kẹ̀kẹ̀ tí ó jàjò jìlú wọn lọ. Ajífọ̀ bí, ọdúgbò mi. Àwọn lọ àjò jẹ́mọ́ ẹjọ́ dání ó ṣe ìyáwó kí a máa kọ́rin lẹ́nu jọ tá a bá tàbí dé ṣáàlọ́ ọwọ́ lọ وليمة العقيقة هنا ما تكون عند أعانكم الله أكرمكم الله أكرمكم الله نعم. آه، عند ولادة المولود يوم سابعه كان في سنة قريبة kò clear òun náà ní ìpenilẹ́nujọ ìpenilẹ́nujọ ìkáyẹyẹ ìdùnnú nígbà tọ́lọ́ bá fún ni lọ́gbà tọwọ́ àjẹ ọjọ́ kìdí rẹ̀ dáńgbé hmm. rẹ̀ níní òun náà wo pàpà táwọn èèyàn tìbọ̀ ẹ̀wọ̀n bí ẹ ṣe yáyẹlẹyẹlẹ wọ́n ní góòlù àfíkọ́ àwọn ọ̀nà ti súnwájú torí pé àwọn èrò tẹ́ǹtì hmm ebi torí fún àtò òpè pálọ̀ rí ọgbà wọn ilọ́ pàtẹ́ǹtì ó tún dẹ̀kùn ìyìn náà lọ ó tún tọ́tù pàtẹ́ǹtì náà ó náà lọ́tún ṣe bíbíà ìṣù wà pé èèyàn wọ́n di tì tí wọ́n pè fún wọ́n bá ń ṣe dunu kí yàrá ìyá ọlọ́mọ àti bá bẹ̀rẹ̀ náà àwọn àárẹ̀ yóò fún àtọ́lẹ́ẹ̀tì Àwọn sọ̀rọ̀ láti tí wọ́n ń ṣe o. Ó lè ẹ̀jọ̀ ẹbá kò bá mi inú inú ọgbà láyé ọgbà. Àwọn orí bá tún. Báwo yóò dá ilé orí àjà, kò á ọ̀gá àjà, ọ̀gá. Tẹ́rí, àdàhátà ló tún nìyẹn, bẹ́yìn náà tẹ́yí àdẹ́yìn. Tí ó bá ti pè nǹkan dáadáa, kò sí ibi tẹ́ ti rí títí ń sẹ́mi àní aburú méjì. Bẹ́yìn náà tẹ́yí àìfọ́rọ̀, bọ̀bẹ́ náà tẹ́yí àkíní o, àtẹ̀rí. Tèmi ní àtìtàdẹ́ntì. Torí bí àdìbí ò tàdẹ́ntì. adínú ilé ni ọgbà wa eléyìí ló wò tí ìròwó dàgbẹ́sì ni òṣèlú òun ó sì ròwó àkíkọ́ láti sọ ẹlòmí àti ẹ̀mọ́ àtàwọ́lẹ̀ wípé eléré tó ń fẹ́ pé kò sí Nàìjíríà nígbò bá dé wọ́n wá ní ọjà búburú àwọn òpètè bí ijó oníràn ọ̀dọ́ rẹ̀ ní apọ́tmẹ́ntì ẹ̀dí láàá ìlànà ìlọ́gbọ́n Hmm. ẹnìkan náà sí ìṣẹ́sínú ọ̀nà òbẹ́ hmm. ní jọ́sìn tó wọ́n pẹ̀lẹ́gbẹ́ níjọ́ tó wá jẹ́ ká sọmọ́ lọ́kọ́ ó wá ara ẹja páálí kan ìyẹn ti àpòlàjì wọ́n lè ló jẹ́ kópa tí wọ́n ní gbogbo ẹ̀pọ̀ ó wá lọ bí one and two thousand naira wọ́n lè lówó ẹran súná kò ń jẹ́ four thousand naira. ṣé ẹ kí rí àyè màkàn bí ẹ fi ìyá jẹ ẹjí mẹ́lá rẹ̀ wọ́n tó fúnra ẹni báwọn pé àyè kí orúurú náà fi sòwò òlára rẹ̀ lò ẹ̀jẹ̀ alímọ̀ kí orúurú náà fi sòwò òlára rẹ̀ lò ẹ̀jẹ̀. Ẹbí láwùsí àtọ́wọ́. Lára rẹ̀, àlùwà tí rọ̀ àgbínú alwàtírọ̀ oní ni alwàlímọ̀ tó tákọ́dù ẹ̀ngà ìṣdá ti bìbì náà tàà bá kọ́lé tuntun ààrẹ̀kùnlá tí ọba dẹ́dà tó bá kọ́lé fún yàn àmọ́ dúpẹ́ kápọ́n ìyẹ̀lẹ́nu jọ wípé ẹwà bá dúpẹ́ kí ni wọ́n ń fà dúpẹ́ yẹn jẹ̀máà ẹ̀sìn islam mọ̀ pure ẹ̀sìn tó ní kọ́ ọmọ báyẹ̀sù ṣe torí pé ẹni òkun lè sù a jẹ́ wípé tó bá tọ́kẹ̀ èèyàn sí nǹkan àmọ́lẹ̀ ni jẹ̀máà mọ̀ kọ́ ní ẹ̀yìn kọ́ ní. àwọn tọrọ kíríkà mi ọ̀pọ̀lọpọ̀ sí ìkọ̀lé mo jẹ̀ sí ìrálẹ̀ bí mo tún wá kọ́lé ìtàn mo wá dáná oúnjẹ mo wá gbìn mo wá jẹun nǹkan ló wá jẹun ni wọ́n ń dùn nǹkan ló ń ṣàdúrà ojú tó pàtó lóhùn sí báyìí iná ọ̀sáṣo wọ́n wá pé ìdàgbà lẹ́gbẹ̀rẹ́ wọ́n kàn jẹ́jẹ́ ló mi ò lu àà tí wọ́n bá jẹ́ mẹ́wàá mẹ́sàn-án ní ọ̀dọ̀ pé èdè èèyàn rẹ̀ ó ti dá àlùjọ náà so ọwọ́ tó gbogbo àdúrà ti ṣe bẹ́ẹ̀ sọ pé kọ́lọ́ mẹ́sẹ̀ kà fún ọ. ẹ rí i pé tí olówó ọba ti láàánú olùsí olùsí náà ní láàánú rẹ̀ nígbà ni wọ́n máa yọ zàká wọ́n wá yọ zàkà fún ọ ìwọ náà ti bẹ̀bẹ̀ ni tí ọlọ́run ń sàánú kò sí bẹ́ẹ̀ yóò ṣe yẹ ní ibi tó ọkàn náà lọ sọ́dọ̀ tó fún yàn zàkà náà níjọ kan bó ti ẹ̀jẹ̀ wípé wọ́n àti nàìjíríà àgàgà ilẹ̀ yorùbá yìí ọgbẹ̀lẹ̀gẹ́ tó lè ní wọn a máa fún ẹlòmíèlòwó tọ́jọ́ wípé ó tó ti bísínẹ́sì zakati lówó hmm. ẹ̀yìn yóò bá ti lọ ralẹ̀ yóò sùn máa wá gbọ́ fún ìṣòro padà yóò fún ìra ìlú títí yóò tún wá gbá sùn ìṣòro pé ọlọ́tún lè gbogbo fi ọlọ́dọ̀ lórí wọn máa fún ẹ̀rọ tó tó owó láti fi ṣàkà ètò kójọ hmm. láago ní bàtà yóò rà pé wẹ́n òyìn náà ló wọ́n lọ́n mo fẹ́ máa jáde dáa káàlù náà wá sọ pé ó ti dé owó ti dé owó lówó dì láti bẹ̀rẹ̀ ìrọ̀ òun mẹ́rẹ́mẹ́rin ti dé owó hmm. wọ́n fún lóò zaka lẹ́bí kọmọ̀ ìjọba ìsírẹ́lì ìlọ ìgbà pọ̀tímẹ́ntì ní American embassy ó sílẹ̀ kan sábàárí ṣùgbọ́n ẹni tó bá bẹ́ẹ̀ sí dáadáa lù í ìlú ìgbẹ́ndùwẹ̀ rẹ̀ pé ò lè rí sí àti kọjẹ́ pé tó dọ́lọ̀ fẹ́ ṣe kápẹ́ tó léèyàn ní ò ní rí ṣe ṣe bí lù ìlú tó wọ́n bá sáà nú ẹ̀gbọ́n táàbùrò wá gbé owó mọ́lá wọ́n ṣàfi owó owó ìjẹ́ five hundred and eighty million naira fún wa gbọ́n bábí lèmi sí olùkàlùkù wà látòkò ìyá àgbà lọ́nà wọ́n kàlùkù sí sọ̀rọ̀ kàbàràbọ́ máa àdúpẹ́ o ah ẹni tó ti dáa fún nínú ọmọ wa yìí ọlọ́mọdé ọdẹ́mí ẹ̀yìn o àwọn táà náà táà náà bọ́lẹ̀ yìí wọn náà pàdàsànú náà o jẹ́ ní òbí látara wọn o wọ́n ìdájọ́ o ẹgbọ́n jẹ́ sọ jẹ́ ní òbí látara wọn o wọ́n kálùkọ́ sọ jẹ́ ìgbà ẹn tó wá jẹ́ àtẹnugẹ àwọn ń pa àwọn ìyá ní elékùrú ti dágbà elékùrú wa láìsí tí ó rí pé ìsọmọdé Sùlẹ̀mán wà lọ́dọ̀ rẹ̀ mú ọdọ̀. Ọdún kèlò rẹ̀, ọdún kejìlá rẹ̀. Sọ́ọ̀kẹ̀ pọ̀ ní òṣòrí rẹ̀ gbóná láàárín ọdún kejìlá yìí tí wọ́n bá lọ pọ́lé márùn lára rẹ̀ tọ́lọ̀ ò sì gbọ́nà ọwọ́ rẹ̀ tí ò tó lóore fún ọ. ọyá bá ń gbé àpamọ́wọ́ bàbá mhm. pàbọ̀ ilẹ̀ ló nọ́mbà tù lọ́rọ̀ rẹ̀ olóyè ẹ̀wò. fọ́tò rẹ̀ èmi ti fẹ́ bọ́mọ ìjà tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà mo rí fọ́tò inú mi dùn o mo dúpẹ́ lọ́nà nínú ilé ọmọ bàbá bàbá mi ọ̀kan ìwọ́pọ̀ ọ̀pàjẹ́ ìwọ́pọ̀ ọ̀pàjẹ́ ṣé ní àwọn àgbẹ́pẹ̀ ọmọ ìwọ̀ ẹ̀rùn jẹ́ máa sọ ọmọ sáré dì màmá màpín ẹ̀ta kò bọ́ àwọn ẹ̀kọ́ sọ fún mo ti gbọ́ pé bí a ṣe ṣe lọ nílẹ̀ yìí ẹ̀yọ̀ ẹwà ìdìbò ń kálukú ọmọ sáfẹ́ bí ọmọ sáfárá jẹ̀mọ́ gbogbo àìsẹ́ ẹ bá ti rí lórí tó kù díẹ̀ káàtó ẹ má ti gírì tẹ́ ìgbọ́tẹ̀nu ẹ̀ náà o tẹ́ ẹ bá ti gírì ó súnmọ́ kẹ́ ẹ má rí tún sí ṣùgbọ́n àwọn ọmọdé ọ̀rẹ́ ìgbà ó ti báyìí ó ti wọ̀ ọ́rọ́ ìwé àtàrà òye wà ní ìkùkà ní maka ọ̀rọ̀ kan wá tẹ̀lé ìbéèrè ẹni kí wọ́n béèrè béèrè pé ó sún òun kò sí ẹbí ìwọ̀n kan tó na ọwọ́ oore sí àti kó òun padà hmm tó fi wá ka mọ́ ẹlẹ́nu wípé kókó ìsọ̀lọ́pàá fúdí èyí zaka ń papà ń ti wà dísáìdì báyìí pé ọgbọ́n òní kó wọ̀n dá ó ń ká bí kó ń sọ àìmọ̀ iye tọ́dá lókòwò dání kankan kó wà sásùn bí wọ́n sì tajà mẹ́lẹ̀ tó tún padà mọ́ sọ pé tó ọ̀gá tó dáadáa písà kà lọ́dún mi àwọn ẹ̀dẹ̀ bá tó ọ̀pọ̀ dé ẹ̀gbà tó sọ pé àlàkọ̀ọ́ ìyàwó àìlé yọ ìwé káwọn tó lọ bá jẹ jogun lé fún mi àmọ́ dúpẹ́ lọ́dọ̀ ọba àjẹ́dà á káwọn yẹn lẹ́nu jọ nọ́mà náà ni ẹ̀rí fún gbogbo nǹkan yìí bó ṣe ń jẹ́pìlẹ̀ ìlú ẹ̀sìn bẹ́ẹ̀ lè tún yí ókè ìwà yìí sọ́ọ̀jì ilé lẹ́yìn àbẹ́ẹ̀sì ẹ̀yọ́ olórin tí wọ́n gbé wá wọ́n lè ti kọ́ síbẹ̀ kò sáàyè fún ọ̀dà twenty gan torí wípé àwọn obì òjò fáwọn ní owó àwọn ìlọ́wọ̀ àjáde fún omi tí ó ti ṣe pàtí wọ́n sọ wípé à owó tí aláyé náà ó jú owó tó fi kọ́ nílọ ilé ìgbò ní túnmọ̀ sí jùmọ́ yọ́wọ́n tó bí lásìkò rọ́ọ̀rẹ́ sẹ́ẹ̀kì kan sì ṣe kọ́ni láyé tọ́lọ́ wà sọ pé gbówájú ilé wà á fẹ̀ bí òdodo sọ pé ibi blọ́ọ̀kù àràkù bá wà síbi òwò. kọ́lá kò tó lọ́wọ́ ó yọ arọ́pì nǹkan kan ní kí òtún bẹ́ẹ̀ nígbà tá a mọ̀ àṣọ tó kọ́tọ́ wà ní pé káṣọ ọ̀sẹ̀ ìmúlẹ̀ yóò ti rí kúrò ṣé mi kò jáde bá jù ìjẹ́ sì kìí di ayẹyẹ rárá bá ní máa dábọ́ nígbà tó ilé àti ìsọdúnwò tó táàbù tó dídọ́ tó wọ́n ìgbà wípé àṣewọ́n tún fàwọn náà lọ lẹ́gbọ́n mi nù ẹgbẹ́ ìpínlẹ̀ àti ilé ìdájú ilé ìsọ kó ti máa sẹ́nu kéèyàn máa sọ pé bàtà yóò máa fọ́tò sí mi èèmọ̀ tí tọ́ba ti jẹ́ lẹ́tà gidi tàwọn dídá sí yí orin tí mò ń gbòòrò ẹ̀yìn Ṣé ẹ̀nà tó bí ó ṣe rí kú sí ẹ̀sọ́ ní aṣọ náà kọ̀ yẹ kí á yọ́nà ògbé. Wọ́n yẹ kó parẹ́ ìmọ̀ yọ́gbé, ajúlúbí ìṣèrí kúrò ó, ó bàtẹ̀ jẹ́ o. Kọ̀gbọ́rọ̀ tó gbọ́. Aṣọ iná sí rẹ̀ wọ́n ò ní sí ìwòjẹ́ sí, wọ́n ó sì gbogbo báyìí ó sì kéjì mọ́rò mi. Ẹgbẹ́ àwọn tó sì mọ́rò ní. Àṣírí ẹ̀tú lójú ẹ̀jẹ̀. Bóyá ènìyàn ló gbóná jùlọ. Onígbóná jùlọ nù. Ẹ̀wà máa kú wọn kan mẹ́ ẹkó bá sọ méèlì lẹ́lẹ́ iye ibi ó ma yé ibi ọlọ́dún ọ̀sẹ̀ agẹ́gẹ́ dápọ̀ àwọn àdúgbò yìí náà lọ́lọ́ fi ń bókàlùkù fọ́ ẹ̀gbọ́n tí ẹ wíri ohun tí ọlọ́run ọba ń gbà tó ní ọmọ ọmọ rẹ̀ tí ó mú sáfúrù sọ́dọ̀ àdúgbò ìgbà tí ó sì mọ̀ pé ara ilé ẹ̀nàbí láti ẹ̀ṣẹ́lú láwọn mọ̀ sọ́dọ̀ kọ̀ ọmọ wa wà bá ìyá rẹ̀ pé kí ló wáá dé táwa fi yàtọ̀ àdébí nípa iná ní àwùdáàrí àmúwálì náà èrí tí ń bẹ ìdọ̀tí tí ń bẹ níbi tó ń tọ̀ tí ń kó dúkìá jọ ní zakatọ́ fọ̀ yẹn sùmọ̀kámọ́ lọ́wọ́ èrí tànà ti pé bí bá ti ń dọ́wọ́ ẹni tọ́lọ̀ ń sọ sí yóò sì máa di mímá ẹnu mi wá. ẹ bá fẹ́ zaka tí ń jà àti jẹ́ ti fẹ́ fún un ẹ̀tọ́ ẹ̀ níjà sí o má pè ń já àti èyí ilé ìrí o kèé tí a bú kí àwọn èèyàn máa bọ́yàn ọlọ́wà máa ṣe bẹ́ẹ̀ pẹ̀lú rẹ̀ hmm. ọfẹ́ jẹun náà ni ó ti bẹ́ẹ̀ wà náà bí ànábì jẹ́ wẹ̀ ó yẹ kẹ́kẹ́ ṣùgbọ́n ló ń dákùn mẹ́sì níbẹ̀ wà lẹ́ ọ̀rọ̀ rí àjọ̀gbọ́n àbárí ẹlùmí ń tọrọ ẹ̀ hmm. ìgbésẹ̀ nìkan èmi ní àwọn èèyàn lọ tí wọ́n ń bẹ̀rẹ̀ pé kí n jọ tí n bá bá rúbẹ̀ tí àwọn ọ̀dẹ̀rẹ̀dẹ̀ di ọkọ̀ àwọn kò lè lọ káyà ọ̀gọ́sà máa rọ kọ́ra kọ́jọ́ pé àwọn lòdì táwọn máa tó bá jùlẹ̀ ní wọ́n máa darí lé àwọn kọ́ra àwọn bá wà lórí àwọn náà sáré sílẹ̀kùn ọkọ̀ fún kò sí dáwò ní ṣe ṣẹ́ẹ̀sì ma wípé ìta ń pèrò sínú ẹ̀mí ń ṣẹlẹ̀ nígbà tí àdúrà yẹ bá gbàtà yóò dẹ̀kùn fún kẹ́ irú obè bẹ́ẹ̀ akọbí rẹ̀ yóò tẹ̀kùn mẹ́jọ tí ó dùn bá rọ̀ ẹgbà ìṣẹ́ tí ń bọ̀ mọ́bí sọ pé tọ́sí ẹgbẹ́ mọ̀ nílé ìdíta orí ibú ni ẹjọ́ ni ọmọ ọkọ̀ ìyá rẹ̀ ní ẹ́ Mẹ́rin jẹ́ gbogbo àtẹwàtẹ yóò kùn rẹ̀ rẹ̀.

gbogbo tí ń sọ iná látòjú wílò ní kí ń sọ ọ́ fún òjò tí pàmílẹ̀ ń ta olóòtú tọrọ ẹ̀ lánàá torí pé òsì máa ń kú ọpọlọ ni ẹ ní ronú nọ́mà ẹ máa ronú pé ẹ̀mí ọmọ sọ pé hánù sọmọ ẹ̀ tán yóò máa lajú bí bára àdá lọ hmm. nìkan ẹ̀ àwọn sì máa mánéjì ọmọ márùn-ún mà kọmọ pé òwe òwe mà lára àwọn wàlímà tààtún ní òun náà ni wàlímà tó jẹ́ pé tòtáhàn ìrìnlẹ̀ tí wọ́n bá dábẹ́ fọmọ tán wọ́n tún máa ń kó mi lẹ́nu tó yẹ láti fi ṣe lára ìmọ̀ ìsàpámi lórí o oye kí lè kéjì ṣúgbùmù fàálù láti tàfàáùlù wípé a ń táà sí lára ọmọ yìí ọlọ́dí ó ṣiṣẹ́ bá ní orí sí jẹ́mọ́ táà bá ń wo bí àwọn wàlímà ìṣẹ́ ń wá ààrí wípé olówó ní ìdí àdú olùsí nítorí wípé àdúrà wọn máa ń jẹ́ tinútinú hmm. àgàgẹ́ tọ́lọ ń bá pẹ́kẹ́ bá alájé ìbí ní àsìkò tí ó mọ̀ wípé ìkankan tó ń bẹ kí ń bọ̀ àbámijọ́ náà Èdè ọ̀gá yóò ní. Yóò fẹ́ lè ṣe pé. Wọ́n máa fún yẹn pọ̀ mọ́rùn tí ó wò ó, yóò tún wá wo bí ẹ tó fún. Ah! ẹbí ọ̀pá yìí ọ̀fẹ́ sábà fún kẹ́kẹ́ kúrò ẹ̀ pẹ́sẹ́ àà èmi náà ah. ṣé pé ní bébí sùn lálẹ́ ah, ọlọ́wọ́ ìsì àwọn ẹgbẹ́ pálẹ̀ fún ìdùnnú láìláìlá ọlọ́jọ́ hmm. tààdún bí máa pàlẹ́kù tọ́pọ̀ o èlò fi jẹ́ wípé kéèyàn já hun kò sínú wà wo bẹ̀rẹ̀ hmm. àsàwọ̀ ilẹ̀ máa rí kéyìn ò sì láwọ́ ju bó ṣe yẹ lọ náà kò sínú àwọn ọkùnrin àtàwọ̀ rẹ̀ máa rí ásìlù ti aláhùn ásìlù ti ẹnukókò wọn wá ní àjọ máa gbé pọ̀ fẹ́ mọ̀ pé ọlọ́mọ má fẹ́ máa yẹ sùúrù wa wò Ọwá kò gbé ẹ̀ta, ìfọ́kù bóde ní 20,000. Wọ́n rẹ̀ sọ wó sàmẹ́. Àbúkà Eh, ó jẹ́ ìyàwó rẹ̀ ní normal tó ọkọ̀ wá ní àìjí àwọn ìnà ẹ̀lọ́ sí àìjí àwọn ìyẹn tí wọn ó kí wọn dáadáa ní ọwọ́ ní ìwọ̀n náà fẹ́ ìyẹ́ yìí lẹ́yìn ẹni mọ́kọ́ owó á ti pọ̀ ọ́ Ìgbẹ̀mọ́ ìfẹ́ ìjẹ́ nígbà ẹ̀kọ́ ìròyìn ajẹ́. Ìlú ìṣẹ̀rí àná. Láàrín láàrín. Ẹni ó kò tẹ̀ tí ó lórí ẹ̀rí kòkòwà láàánú kò máa kò tẹ́ ń béèrè. ó láàánú olú òòrùn jẹ̀mọ́ra gbọ́ngbọ́ wà nínú ìwé dáadáa sí ìdàgbàsọ́dọ̀ náà kágbọ́ ẹjí ò tó wá nú iná náà fi kú ànẹ́bí ọlọ́run àmà kọ pípọ́ sọ wípé Allahumma inni as'aluka hubbaka wa hubba wa hubba man yuhibbuka barakallahu fiki وحب عملي يقربني إلى حبك بارك الله فيك mo mọ́ gẹ̀gẹ́ o tún wá pọ̀pọ̀ kọ́ sọ pé wà fún ìpàlì màtàkì kí ìsinmi yóò bá jẹ́ máa nífẹ̀ẹ́ sí òtò mi èèyàn ní ṣúgbọ́ rẹ̀ hmm. gbogbo ẹ̀rọ pàtàkì tí bá máa nífẹ̀ẹ́ sí òtò nítorí pé ọ̀rọ̀ ọ̀mà gbogbo tí bá máa rìn lẹ̀ tí ọlọ́run bá fún lágbára kọ́ máa fún lókè gbogbo tí ẹjọ wà nílẹ̀ bí ṣe ń lò kìí nǹkan ọmọ kéré ẹ̀gbẹ́ nájọ́ra kọ́ wa mú mara ó ìṣò gbà pé wọ́n tóbi lójú ọ̀rọ̀ rù láti ń túbẹ̀ sọ. ẹlẹ́ẹ̀kẹjọ wàlí mọ́tò lè máa dábà bí fákì ìdáàlì ojú ìlà níbẹ̀ a sì níbi tó ní wàlí mọ́tò lè máa dúbà. òun náà ni wàlímà tún òtúkìdá bìlà sábàbí hmm. òun ní ìkónilẹ́nu jọ tí è jẹ pé nọmba sẹ́fùn ní ẹkàtí oh, fẹ́rẹ̀ rẹ̀ ìkónilẹ́nu jọ tó jẹ pé ó ní nǹkan kan kan ó kàn sáté kò yẹ́ ṣe bọ́bọ́ yá ọjẹ́ kìí nínú àwọn kẹta ń sọ ìgbéyàwó ẹgbẹ́ òṣìyà bárakàlá bí bárakàlá bí kò kọ́lé ó rà bẹ́bọ́ ma ẹwọ ẹsẹ̀kì ẹ̀jì àdúgbò ẹ̀dọ́ ẹgbọ́n ìṣẹ̀jẹ́ ọlọ́run sáà ṣe rọrùn fún abẹ́ ẹ̀rọ ẹ̀yìn náà ẹ̀kẹ́ mo fẹ́ kẹ́ kájọ sí nípa jọ wà ládùúgbò sáà ẹ̀sáwà àwọn atúmí wà ní mọ́tò ìwà wíìmà wà wíìmà ó náà ni wàlíìmà tó ẹ̀kúrù nílé mùsíbà oúnjẹ ni àmọ́ ń ṣe nígbà tí àdánwò bá dé irú àdánwò wo nígbà tí òkú bá kú fẹ́ni tó súnmọ́ wa ládùúgbò tó jẹ́ wípé sọ̀yárọ̀ òun má àsọ́ọ̀bà òun mú ń ṣẹ̀gìlì náà bí lé àwòrán wálé àhàzáàlì nìkan sọ̀rọ̀ ìsìnàrú lè jáfárọ̀ tọ̀hámá fa ìnà òun kọ́bẹ̀ àsọ́ọ̀bà òun máa ń ṣírò hàn ẹ bá dánú jẹ wá fáwọn ará ní jáfà tí ń tó bá wọn ìfún òní ó ti bá wọn dánú jẹ o àwọn oní máa ń ṣe àwọn jìrọ́n àti àwọn àkọ́rí wà nílẹ̀ eléyìí àwọn oní ní àwọn ìyàwó ọmọ àtàntà àwọn òkújọ gbélé tó náà jọ wọ́n sì ní káàkì wá gbé fún ẹ. John Sọ́n ti kéde wọ́n ní sara yìí. Sábà wọn wà láyé mú yìí. Àwọn ọ̀kú lẹ́nu ọjọ́ yìí. Èwo lọ́jọ́ gbogbo Nàìjíríà. Níbi ogun kẹtẹ́ ní káàkiri ọba Adẹ́gà ló yìí. Ìgbò láti ọ̀rọ̀ ti mẹ́. Ní òun sẹ́ni káàkiri ọba Adẹ́gà ló yìí. Ìgbò láti rí ẹja bẹ̀ èmi náà mọ̀ jíjẹ́ bẹ́ẹ̀ tẹ̀lé ọdún náà ọmọ aba, náà ẹnìkan ti di mí o láti kọ́kọ́ láwọ́ àbá ẹ̀yìn ẹ̀yìn sẹ́rí pé ẹ̀rí pọ́pọ̀ kò rí mi mọ́ bó náà kò yé mi ẹ̀jà kò aba bó aba àbá ìjàgbé àbá aba àfihàn aba fọ́ àbá ìjàgbé ọlọ́dọ̀ ọlọ́dàbọ̀ àbọ́dọ̀ láti jọ wọ́n fi ẹgbẹ́ ẹ̀lẹ́ ìlú ní ọwọ́ ẹ̀mẹ́ ẹ̀lẹ́ ẹ̀lẹ́ sí ẹ̀lẹ́ ẹ̀lẹ́ àwọn ilẹ̀ àdúpẹ́ o wàláì náà fi àáfíà bẹ́ẹ̀ yàn tí ẹ̀ gbọ́dọ̀ ń sìn wà ní àlàáfíà ọlọ́run ṣe o gbogbo ẹ̀jẹ̀ lè dẹ́kúnjẹ kò sẹ́ńtó ìgbàlẹ́nu àti wọ́n bá dẹ́dà bá ìgbà o gbogbo ẹ̀jẹ̀ mọ̀ kú mọ̀ yìí kò sẹ́ni lè gbẹ̀rẹ̀ náà àtúwọ̀ bá dẹ́gà olùkọ́ lè gbà wò àwa bí wọ̀ nínú ìlànà kẹsì rẹ̀ ìjókòtà àjò àti ń wáyọ̀ náà rẹ̀ ni má jẹ́ àti dèbí kò bínú sí a ọ̀rẹ́dà ìjókòtà àjò yìí àti ń wà nìkún orí rẹ̀ má jẹ́ àdìdè ń bì kò fún ní màdìdì kí wa ọ̀rẹ́dà ìjókòtà àjò yìí àti ń wà làáfíà rẹ̀ ni má jẹ́ àdìdè ń ká di aláàrẹ̀ ọ̀rẹ́dà ìjókòtà àjò yìí àti ń tẹ̀ ẹ̀sìn rẹ̀ ń bì lára àwọn ọpẹ́ tí à ń dú ní ìparíparí ọ̀rọ̀ rí alhamdulillah ó náà ní pé max power to life wípé wọ́n dáálẹ̀ wọ́n dáálẹ̀ ní 23 for 2025 kí ni ó bìlú wọ́n ti ti fẹ́ ọkọ̀ bí káàkiri kéèké tó wọ́n ti sọ ní ọdún kan wọ́n wá mà tẹ́kẹ̀lì ìlòdé láti ọ̀dọ̀ àwọn àwọn ọdún máa ṣe bẹ́ẹ̀ fún yà wọ́n náà ń sẹlẹ̀bírẹ́tì kí nìkan fún so dọ́kúmẹ́ntì pé ilé iṣẹ́ yìí àti ń jọba yìí fún nǹkan báyìí èmi á fi mà. ọlọ́dọ̀ méjì kìlẹ̀ iṣẹ́ yìí méjì ọ̀parun ìwọ́n bára ìtàlágbà jù báyìí lọ jọmọ́ àwa bùkátà àdúrà tó pọ̀ fún lè fẹ́ fáwọn àdíkà nínú òdí ọ̀nà ni wípé ilé iṣẹ́ láàárín àwọn ikọ̀ yìí lọ wa láàárín èèyàn dúdú àti èèyàn funfun ó lè méjì ọ̀rọ̀ mi clear tàbí clearer ju bó ṣe ń sọ lẹ́tẹ̀lẹ̀ lọ tá a bá lọ góògù nìsín kakọ max solar ẹ má fi power yìí yóò lò wá fún yín ìlú tó sì wà Australia ìlú tó wà ní gbogbo Australia kí ló fàájì power fi kó ti Nàìjíríà òun ni pé àwa pinlẹ̀ nídìí iná tẹ́lẹ̀ power sọnù anígbìmí o àwọn nídìí ìdẹ̀kùn power ọ̀sọ̀ lọ́dọ̀ ọ̀sẹ̀ táwọn bá wá ń jẹ́ mark solar káwà jẹ́ mark power solar káàbó kọjẹ́ mark solar power káàbó kọjẹ́ o ọlọ́dọ̀ àwọn kọ̀mìtẹ́jì náà lójíká ni wọ́n dá ìjọba ilé iṣẹ́ yìí ń fi hàn àwọn white wípé gbogbo black kọ́ ni ọ̀dá bó ti jẹ́ pé gbogbo wáìtì náà pọ̀ dà àwọn àgbàlagbà wọ́n ní kò síbi ìsí òsí ibi gbogbo láti kẹ́bi àlẹ́ fọ́nà ṣùgbọ́n lọ́kọ́ ṣúgà púpọ̀ àwọn tó ń sọ̀rọ̀ ìjọ kan wọ́n wá ní o lè wà nílùú èbò mo ní kò sí lélẹ̀ àwọn èbó yẹn pí ọ dr ṣúgà wà lọ bí dictionary wa wọ́n ní tọ́bá lè mú tí ìfùwà tó fi ṣẹ́rá yìí ó lè náà wà ní ọjọ́ gbogbo ẹgbẹ́ rẹ̀ ó sí ẹ̀rẹ́ lọ́tẹ́ wọ́n má bà wà ló jẹ́ bó ṣe wà líkì ọba tẹ́jà tọ́wọ́ sí àsopọ̀ yìí sí àárín ẹwu ọ̀nà jíjìn sí bí báyìí lọ́mọ bó ṣe so wọ́n pọ̀ àti bó ṣe pé kí nǹkan náà máa lọ gèrègè mọ́jì ṣe ìtọ́ mọ́jì kọ́ra yìí bẹ̀ ọ́. àwọn bí ọ nígbàdà ní kàṣí rẹ ẹ̀ka ilé iṣẹ́ yìí ó tún bẹ ní òròdù ní àbáyọ́mì ẹ̀ka ilé yìí ó tún bẹ ní ànáwó níbi ìwọ́ta corporation tẹ̀lẹ̀ ẹ̀ka rẹ̀ ẹ̀ka rẹ̀ ní yóò tún máa yóò tún máa yóò tún máa ọ̀bàdẹ́gà mọ́pàálì iṣẹ́ rẹ̀ o wọ́n rà ní kàṣí rẹ̀ ní tó wá ta bí ọmọ tó ń bẹ̀ náà ní wípé àní kìlọ̀ náà yọnu sí omi ẹ̀bá ní sísì eré náà jẹ́ wòrí eré náà sì tún jẹ́ ẹ̀kọ́ fún ẹ tí ń wò wípé séèyàn sì wàá lè ṣerú nǹkan bá ní nàìjíríà yìí kí wọ́n mọ̀ wàá mú bí ẹlòmíín kàdí wípé tó ń bá fi èsù sí i ẹni wọ́n fi máa ta hmm. ọlọ́run àjọ bábára wá ṣe ma láti fi súnmọ́ ní sísí ibi ìlà ń ṣe ìwọ wá gbà á kó o fi títóbi rẹ gbà ọlẹ́ làwa alágbára ni wọ́n aláìní làwa ìwọ lọ lọ́rọ̀ àwa dọ̀tí ìwọ lọ má ọ̀rẹ́dà máa kọ̀ fún wa o gbogbo apáta tàbá ti ń dìde níjókòó yìí dáadáa táà tọrọ jọmọ lékún èyí táwọn sọ bẹ́ẹ̀ náà ìdákọ́sà máa ń sọ wá bẹ́ẹ̀ gbogbo ẹ̀ka tó wá sọ wọlé sẹ́yìn látòkè délẹ̀ máa bá ní kíyèsí wọn tèdè yẹn tí ó wà máa rajà bẹ́ẹ̀ náà tèdè yẹn tí ó máa tajà bẹ́ẹ̀ náà máa bá ní kíyèsí wọn ẹni tó fi wá aṣojú náà pẹ̀lú àwọn tí wọ́n jọ ń sàtìpọ̀ iná mọ́jẹ̀ ṣe ìtọ́ mọ́jẹ̀ kọ́ra yìí láàrin wọn láìláì àwọn bí ọ̀ nígbà ní kàṣẹ gbogbo wọn fáwa ní ìjókòó wọ́n nítorí pé ní ọ̀ràn ló náà kí èèyàn ọ̀jẹ́ àfà láwùjọ káwọn èèyàn sì wà máa bá wípé ó sàn ẹgbà ẹni ẹ̀ẹ́sì pẹ̀lú àkèlè nígbàgbà bákan náà ló tọ̀ náà rí hmm. káwọn èèyàn tó lè láyà wá sọrú ẹ̀ hmm. ọlọ́jọ́ mọ́tò jẹ́ àríbá mi lọ́la o. Àmín. Ọ̀rọ̀ àníkàtì rẹ̀ mọ́tò jẹ́ àríbá mọ́jì àríbá mi lọ́nà o mọ́jì oṣù òsílé wáyà oníkèèrè bọ́ bẹ́ẹ̀ yàbọ̀ tó àtàtìyá o kọ́sàkà náà mọ́jì oṣù mọ́jì oríṣìí fún kọ́ mi oṣù mọ́jì ọmọ nọ́mbà àtẹ̀mí. àmì o kọ́mọ̀ màtẹ̀mí náà o mi ò mọ́jọ ẹ̀ ẹ̀rọ ẹ̀mọ́ pè ọ̀pọ̀ láti yí gan láti mọ́ nọ́mbà alọ́mọ́ ọ̀rọ̀ mẹ́rin fún ọmọ nọ́mbà wa èyí nọ́mbà láti yí gan ọ̀rọ̀ ìjọ di ajẹjẹ ohun jọmọ́ àwọn agbókọ́lọ́gbọ̀ ọ̀rọ̀ àdẹ́dà àwọn bẹ́ẹ̀ nínú àdẹ́kàṣe rẹ̀ wípé ìgbà tí a bá tún máa jókòó pẹ̀lú ilé iṣẹ́ yìí jí ọ máa jẹ́ pé àwọn dunnú fún ìlọsíwájú dára tó lọ́nà ti fún wa ah. bóyá ọ̀gbọ̀n lọ́n dé ilé dé ìbáyé kò fẹ́ sí aláwẹ̀ wá mílíọ̀n lẹ́nu dáadáa bí náà ta ilé iṣẹ́ yìí wọ́n gbé fóòmù tàwọn fóòmù ájì mẹ́wàá fún èèyàn mẹ́wàá tó wọ́n kọ́kọ́ sí àwọn ọlọ́gbà báyìí nígbà tí nǹkan bá fẹ́lẹ̀ bípọ̀ bẹ́ẹ̀ onílẹ̀ lórí kìíní o omi tó tó mẹ́ni tí a bá fi síbì kan tí a fi tó omi síyàn lórí kò ní sẹ̀dí lẹ́wọ̀. ẹni tí ọ̀rọ̀ ẹ̀kọ́ á pẹ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ tán. jẹ́wọ́n jẹ́ ọ̀rọ̀ láyé náà olú ọba jẹ́ pé owó tó lọ tàgbà kú ẹ̀ tí ọ̀rọ̀ ẹ̀kú. ọlọ́run àdúgbò wò subhanahu wa rahmatulahi ashhadu an la ilaha illa أستغفرك وأتوب إليك جزاكم الله خيرا Ọlọ́run bá mi dúpẹ́ fún àwọn àpá wa. Ọlọ́run bá mi sanwó ní ẹ̀san lórí. Ìgbà mi yẹ ní ìjókòó. Nígbà tó wọlé ní àwọn àpá wa kí ọ̀rẹ́ ìṣẹ́ Ìgbà kí ní bá àdé látàkùn náà. Mọ́sílà fẹ́ gbogbo àwọn àgbàtà òkè gbogbo tí àwọn àfá àwọn sọ yìí èmi gẹ́gẹ́ bí ọmọ agéwú mo ti kó gbogbo ẹ̀jọ́ sílé orin nípa bẹ́ẹ̀ sí iná mọ̀kọ̀ ẹmọ̀ pé kí ní yí fóònù tí mo dá ní àgbà àárẹ̀kùnmọ̀lá ọlọ́dá yìí pẹ̀wò torí pé nígbà míì àbọ̀ ìjọba ìjọba àbúyá tó ṣe a máa rọ fún ọmọ tí ó láti fi ìjọba tó ń kà ẹ̀gẹ́ ìjọ pé mo lè sáré tọ́tọ́ ní àjò wọ́n ní òjẹ̀ mọ́ Hmm mo ní wàlímà tó lè ọrùn sí fún máa ilẹ̀ àkóyà ti bá ọ̀họ̀ wàkóso na fáfin bí ilẹ̀ àfọ́rọ̀ ọ̀hún tẹ́jítẹ́mí ọ̀hún wàkírọ̀ tó dáàrí ìrìtòmúnáà lè ní àríhá nàfíà tó tọ́rọ sí سفر به رجع وبما الحزن للأموات تصنعها ومعدب دون تخصيص لها نعم إخذار ختان إذا بنوا الإعذار أو كما بين العذير أو كما بين بعض الفقهاء يسمونها العذير إذا ما بين الإعذار Bèṣìrì yóò sàmàrún, bí i fílìkì ààrẹ bí mo ha, bèṣìrì yóò sàmàrún, mo sẹ́kún ìlú ń pa ìlú, mo sẹ́kún ìlú ń pa ìlú mọ́tẹ̀kùn ìlọ fàáìlọ mọ́tẹ̀kùn ìlọ fàáìlọ kó gbọ́dọ̀ pọ̀ púpọ̀ torí ìta mẹ́sì gangan pọ̀ kó máa gàbí ìgbà pé àbígbà máa fà àti wà bí ọmọ kí wọ́n ti kàálì àbúrò ìyá ẹwà bọ̀ anáwọn èèyàn mọ̀ yìí bí bàbá wọn àgbà mú bí ẹyẹ pé tẹ́bà náà mọ aláwòye àwọn gan mọ̀ yìí ọ̀tà ó ti wà lọ́wọ́ à ẹ máa wọ oníyọ̀sùn ní ọmọ gbé ni oníyọ̀sùn ní ọmọ gbé ni àwọn wà láwùyé ẹwà àbúrò ẹ̀yà ẹwà. wọ́n ń pè yín ní. ẹ̀ láì jẹ́ ìgbà tó dórí yín lọ́wọ́ aláwòye wa ẹwà ẹ lè kó ọtí tí mo àpò ìyàmó kọfẹ́sọ̀ ọmọ mi lé sí ìdarí. àà ah. àà